واحدة وسحكين وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا جون كاميرا وشتلا أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى lẹ́yìn tí ọ̀dá ọpẹ́ fún Allah àṣì ọ̀sọ̀látò fún ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan lil alamin alábi tí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala gbèdìde ikú jẹ́ ìfẹ́ àti àánú fún gbogbo àgbáláyé látàlátù náà máa bá wa ara ilé alábi àtàwọn sọ́hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà àátúbà padà máa tẹ̀síwájú báyìí náà alhamdulillah inú tíra wa Umdatul Ahkam ilé ìta àti máa ń ṣàlàyé àwọn ìdájọ́ afẹ́sìn lọ́wọ́ ibi àwa bá kéwúdé nínú tíra yìí ọwọ́ alábẹ́ báàbò sífọ̀tù sọ̀lá àti nàbí sallallahu alaihi wasallam báàbò sífọ̀tù sọ̀lá àti nàbí sallallahu alaihi wasallam prescription àlàyé bá nígbà Muhammad sallallahu alaihi wasallam bí tí ma kí ìlú tiẹ̀ àmọ́ wá wí bẹ́ẹ̀ lásán tó kọjá pé ìgbẹ́ lábẹ́ fàǹṣàlàyé hadithi sallu kama ra'aytumuni usalli ànábi ni ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí ṣe rí nínú kí ní ìtọ́lọ́wọ́ ọba náà tó ti sọ fún wa ní al-Qur'an لقد كان لكم في رسول الله أسوة حسنة ألا نبفون إلى النبوة محمد صلى الله عليه وسلم أسوة حسنة أو قصد آدم بفون إلى رأي ọ̀gá akáwáfẹ́ wà níbuwa Muhammad kọ́ sí òun náà ní ká kọ́ sí rẹ̀ níbi tí ń sin náà bí n kọ́kọ́ jọ́ràn yẹn wa lórí kó tó wá kan afẹ́kọ́ṣe rẹ̀ níbi bí ti ń ṣe nǹkan ní ìtí òfin sìn lọ́wọ́ torí pé tá nàbí ń ṣe méjì ni ìṣàwọn míì ìbáàdà ìṣàwọn míì ní kíni ìbáàdátán ìjọsìn ní ọlọ́run ní fi ń sìn títí ń ṣàwọn nǹkan míì àádátán òfin sìn lọ́wọ́ ó kàn dàbí ìṣesí tiẹ̀ náà níbi gbogbo èèyàn náà ṣe máa ní ìṣesí ìwọ́n náà lè nǹkan míì tó yẹ kí ó kàn ti gbọ́n lára ṣe pé tó mọ́ lára wọn ó lè jẹ́ wọn náà kàn bá lọ́wọ́ bàbá rẹ̀ ní àbọ̀ tí ẹ bá lọ́wọ́ ẹnìkan bí wọ́n kàn ti mọ́ ń sì tiẹ̀ nù ànábì náà nírú ẹ̀. ẹ wá ní méjèèjì ìkan kàn wá ju ìkan lọ àwọn tá ànábì fi ṣe ó ṣe pé ìbáàdàtà tó ṣe pé ó fi wọ́n sin lọ́ọ̀ a máa ń kọ́ṣe ànábì ńlẹ́ lójúpọ̀nà méjì ojúpọ̀nà kan dandan ni ká kọ́ṣe ànábì ńlẹ́ ẹni bí ò bá kọ́ṣe ànábì ńlẹ́ tó bá déwájú ọlọ́run ọba yóò sì jẹ ìyà èyí làwọn tó bá jọ́ràn yẹn lé wa lórí nínú ṣe sí àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìfi ń sin lọ́wọ́ àwọn kan ní ìbẹ́ bí ètò múra dandan ni ká kọ́ṣe rẹ̀ ńlẹ́ àwọn kan mí bẹ níbi bá ti ń kírun àwọn kan mí bẹ níbi bá ti ń gbàwẹ̀ níbi dáàdínlẹ́bì fi ń jọ́sìn yìí àwọn kan mí náà wà ń bẹ bẹ́ẹ̀ dandan kọ́ ni ká kọ́ sí ànáni bẹ́ẹ̀ àbí ká ní dandan kọ́ ni ká tẹ̀lé bẹ́ẹ̀ tí tá bá tẹ̀lé àgbẹ̀jẹ̀ àmẹ́ni bá tẹ̀lé bẹ́ẹ̀ òkú rire yóò làwọn tí ìṣọ̀nà ẹ̀rí wa lórí àmọ́ nípa kò ní sìn wọ́n ní bá ànáni bá jí lóru báyìí àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń ṣe ní kíni pákó ní ó kọ́kọ́ ni inú tá ànábìdì fẹ́ràn jù onípa kò ní ni ẹni bá kọ́ sí ànábì ń bẹ́ òkú oríire yóò gbà ládàá ẹni tó yẹ pé tó bá kọ́kọ́ jíjì ẹ̀ lákòókò lòun kọ́kọ́ rí ó lè wọ́pọ̀ máa bá gbogbo ní sọ̀rọ̀ náà ó lè wọ́pọ̀ máa ṣe gbogbo ẹ̀ náà ó lè jẹ́ pé wákàtí kan ní oṣù onípa kò àbí ní oṣù pọ̀lú tiẹ̀ kò kọ́ sí ànábì ń bẹ́ òun àmọ́ yìí òun kò gbẹ̀sẹ̀ rẹ̀ torí kì í fi dandan mẹ́ lóòótọ́ ànábì ni àwọn ẹni sin náà èyí ò ní àwọn tá nẹ́bí ṣe ìbádátàn a máa wà yí tá nẹ́bí ṣe ní àádátàn tí ó pé kò ní a fi sin lọ́run ó kàn dàbí ìṣe tó náà bá lọ́dọ̀ àwọn lárúbáwá tó ti wá àbó dàbí àtà tó bá lọ́dọ̀ àwọn lárúbáwá tó ti wá àbíkè ní pé lọ́dọ̀ lárúbáwá ó kàn jẹ́ sí ànẹ́bí fún rẹ̀ pé ànẹ́bí fẹ́ràn kan náà yíò làwọn àádá irú yíò náà dandan kọ́ nítorí wo kékeré máa ká kọ́sí ànábì mẹ́ amẹ́ni bá kọ́sí ànábì mẹ́ gbọ́dọ̀ pé láláti lù kódà bá ní ààrẹ bá da tó ti ànábì ló gbó òbí bẹ́ẹ̀ wọ́n tún máa kọ́ ládàálẹ̀ fún ẹni bẹ́ẹ̀ lóòótọ́ tó rí ànábì òfin kí níwọ̀n ó sí náà wọn pé ó kàn játa lárúbáwá àwọn kan wá pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà nínú ìṣẹ̀ṣẹ̀ àtẹ́bùwà mọ́ sallallahu alaihi wasallam tó ṣe pé àádà ni àmọ́ gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bí mùsùlùmí olúwa ti jẹ́ káwọn ọmọ pé làkọ̀dé kílánà lakum fi rasulillahi uswatun hasanah ebi àwa bá kéwúdé nísìnyí lára àwọn ibi tá a ti gbọ́dọ̀ kọ́ sí ànábì ni ó sì pàtàkì yìí kódà àwọn tá a ṣe é sábẹ́ bá tí ó délé ní àwọn tó jẹ́ ruknul min arkani sọ́la táwọn èèyàn mójútó mọ́ láyé lónìí àwọn sáàbì ẹ̀yà àtàwọn sọ̀hábà táwọn ti ní ìṣẹ̀lẹ̀ lójú ayé wọn àwọn ti bá yí ìpàwọ̀ làwọn èèyàn ti dúró déédéé mọ́ ni àwọn mọ̀tẹ́jà máa nìkan bọ̀ tó wọ́ọ̀sì ju tàwọn lọ àwọn kankan mẹ́mbà ti ń ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà ridwanullahi alaihim nǹkan ńlá làwọn ṣe bí ń ṣẹlẹ̀ nǹkan ńlá làwọn ṣe bí ṣùgbọ́n àwọn tí bá tún náà náà lè bá wọn gbọ́dọ̀ wọlé padà yíò nǹkan ńlá làwọn ṣe bí ṣẹlẹ̀ lásìkò táwọn àwọn gbà tó dásìkò tiwa yìí làwọn ń pariwo pé áà nígbà lágbájá ọmọ lágbájá ní sàábé àbínú sáábé yìí sọ báyìí lásìkò rẹ̀ ó bá wá lu àsìkò tiwa yìí kọ́ ẹ̀jẹ̀ lè kàn sí wa ká tó wọnú kíwúrà rẹ̀ asọ̀hábíyul jalil Hudhayfatu ibn al-Yaman رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين oúnjẹ kan ń bá wọn àwọn èèyàn sọ̀rọ̀ lásìkò rẹ̀ sáábẹ́ ànábì ni òzòífáwò òzòífáṣọ ibn al-Yaman òzòífá ló wá dájúkọ àwọn sáábẹ́ ìjọ náà ó wá bẹ́ẹ̀rẹ̀ wọn létí àsìkò ànábì tó wọn àtàwọn ọmọ tí lọ́dọ̀ ànábì tọ́jọ́ ń òṣèfà níbẹ̀ tí ń wò mí yìí a àwa yìí ti lọ àwọn ìgbésí ayé kan àbíbi tí ń ké yìí ń bẹ́ẹ̀ nù Muslim ó láti lò gbésí ayé kan onílá ubali ó ní láwọn ìgbésí ayé èmi èkí e ẹ̀ gbà náà kéèkì ẹ̀ fún kíni kéèkì ẹ̀ pé ta ló ń fẹ́ bá dòwò pọ̀ kò sẹ́ni tán lè bá dòwò pọ̀ láwọn zamani náà kódà kò síye tán lè bá yẹ dòwò pọ̀ láwọn zamani náà kò sí iye owó náà lè ná kò sí irú ẹni tán ìbá dòwò pọ̀ ó ní níbi ohun tó wò kí ẹ̀rú èèyàn olóhùn fẹ́ bá dòwò pọ̀ dé ohun èyí sọ́ta ni mùsùlùmí jóná ó ṣe pé kírísítẹ́nì kan náà ní ọ̀rọ̀ bísíǹsì fẹ́ dà wọ́n pọ̀ òun ò lóya báwo ti dúkìá yìí dòwò kò ní lọ́wọ́ bóyá àtọ̀bí ṣe bísíǹsì ó ní kí ló fàájọ́ náà lé pé ayé dá ló fi yẹ kó dáa tó wá ń bá pẹ̀lú ìwé wa ó ní tóun bá kó àìmọye owó owó tó tówó wá kó fún yàn pé yá dájọ́ ní ṣòwò ó ní ṣèyítọ́ọ̀nù wá fẹ́ lu ẹni náà ṣèyítọ́ọ̀nù wá fẹ́ lò ó nílòkulò ẹni yìí fẹ́ ṣe jàǹbá owó tóun kò lè lọ́wọ́ ó ní bí ó ti rò náà ní ohun tó gbàgbọ́ ó ti máa pín padà oníkálẹ̀ ní náà bá jẹ́ kírísítẹ́nì lápòjúwe tẹ̀gbẹ́ tó bá sákòwò ọ̀hún ló sákò lọ ṣọ́ọ̀ṣì náà ni ohun tó bá dé ṣọ́ọ̀ṣì fáwọn pásítọ̀ wọn níwọ̀n kan sọ fún pé ah, ìwọ́jọ́ á náwó yàbùyàbù báyìí ibo ọtí rówó oníwòmọ̀ fi wó challenge ẹ̀ nígbà bá sì di pé bolo ti rówó ìkankan níbi náà bá ti jẹ mẹ́mẹ́mẹ́mẹ́ ọ̀yá ẹni olówó ó ní lẹ́sẹ̀ kan náà owó òun padà sọ́dọ̀ òun. ó ní kálẹ́dì ń bá ti ẹ̀wà jẹ́ mùsùlùmí olóti parí ó ní kò nídìí kí ìwò kówó dé mọ́sálásí kó tó dá padà níbi tí tí ìrò náà ní ìsìláàmù tí ń bẹ lára rẹ̀ ó ti mọ̀ sọ pé ee ládùúrú ń tọ́ gbọ́ nípa àmọ́ náà ládùúrú wá àti tí wọn náà ti gbọ́ nípa ká mọ́ jàǹbá àmọ́ náà lọ́tún wá dẹ́dẹ́rú eléyìí wò ní ìsìláàmù ara rẹ̀ kò ní jẹ́ kó lè orúkú wọn jàmbá ọ̀ fàálíkùmù sàlámù rahmatulá ó ní àgbáníjàmbá nìta wà yìí ó ní tí n bá fẹ́ báyẹn dòwò pọ̀ mo dòwò pátápátá ààrírú ẹ̀ bóyá lágbájá ọmọ lágbájá àti bóyá lágbájá ọmọ lágbájá wẹ́ẹ́lì bóyá kìnní náà ọmọ kìnní yóò ní pé àwọn tó kù tó lè bá dárú bẹ́ẹ̀ pọ̀ wọ́n àwọn lórí ilẹ̀ ẹ dákun ẹ wà ní kòtò òde bá bùnjẹ àmọ́ ní sọ lásìkò àwọn tàbí ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bí one thousand four hundred years ago one thousand three hundred and twenty years ago lásán ẹ dákun ní Zamani ti wà yìí sálẹ̀ ẹ lè bá dòwò gbọ́ ní. kí jẹ́ mùsùlùmí àfáà tó já àfáà gbà àfọ òníwà sí oníṣòro bá dòwò pọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́n yìí o alùsùn náà nírun gbọ́n dáadáa rẹ̀ báyìí ní sùsáàfù ló dé rẹ̀ o owó rẹ̀ lọ́nu o owó rẹ̀ wọgbó wádìí dáadáa àmọ́ náà ti sọnù lórí ilẹ̀ àwọn àfáà tí béèyàn bá jẹ ẹjọ́ níbàjẹ́ pé eyín o gbọ́dọ̀ nírun gan kó tún mọ ìwà àbàjẹ́ mọ̀ torí pé ó yẹ kí irun gan yìí lásán ó mọ tìyàn lójú tí a ti gbọ́ gbogbo irun gan adùn ní ìtumọ̀ á ṣe wúwà báyìí ẹ dákùjọ mọ́ ọ kí ni irun gan já mọ́mọ́ nìyí sínú gan sínú gan làwọn èèyàn lè ṣe jù náà nìyí ìjẹ̀lúbábà jẹ̀lúbábà làwọn èèyàn fi wúwà àbàjẹ́ àwọn ẹlòmíì ò gbé wọ̀ ní gbèwọ̀ àbòsí àwọn ẹlòmíì gbé wọ̀ ní gbèwọ̀ pé wọ́n gbọ́ yé lóòótọ́ àmọ́ tó bá débi ọ̀rọ̀ yóò àbá ìtàn dàrú ni títí àwọn ọmọ ìyá wa tá a jọ lá ní ọgbọ̀n nísìnyí àwọn gbogbo àwọn business strategy kan táwọn kan láwọn ń gbé wá nísìnyí àwọn ọmọ ìyá ló ti ń bá wọn àpúrògbò ẹ̀ àtìlẹ́yìn tó náà ti lọ ń jáwó èdè ó wá ti gbé sí lóyún wá sọ ìgbé àṣọ àlọ́ sí bí wọn báyìí báyìí báyìí ọ ọmọ dájọ́ ti ní ìlú mọ́ kí wá ló mú ọ ṣe pẹ̀lú mọ́ gbogbo tí wọ́n lójúmọ́ ọlọ́dàkùn owó àtẹ́wò bẹ́ẹ̀ atẹ́gùn bẹ́ẹ̀ mọ́jú òfẹ́ sí wa o ìwà atẹ́gùn ìbàjẹ́ ti gbòde inú wa yàtí gbogbo bí ilé pé kí ó ta fẹ́ sí láàárọ̀ yìí náà àwọn tí wọ́n lọ rí àwọn èèyàn tí wọ́n ń wo àwọn àwà kan lọ́wọ́ àwò pé káàdì náà ti máa ń kérò fún wa kọ́ ni o àmọ́ gbà wá náà bá ti àárẹ̀ àwọn ẹ̀kọ́ tá a bá wá kọ́ nínú àwọn àwọn ọ̀rọ̀ báwọn wọ̀nyí a máa ń mú lò nígbà tí wọ́n sọ fúnra wa gbogbo wa abinú wa wá bí mọ́lẹ̀ ìwọ̀kọ̀rọ̀ ìwà ìṣẹ̀lẹ̀ ìwọ̀fọ́lẹ̀ a máa ṣàlàyé tààrọ̀ yọ náà rí ọ̀rọ̀ tí kìí fi tọ́lọ́ tí kìí fi tàbílẹ́rí ọlọ́dàkùnmọ́jù tẹnu wà jáde ọ̀rọ̀ ìfẹ́ inú àfún oníwàásí òní ó kọ́kọ́ dáná nígbà bá fi fẹ́ lọ sọ ọlọ́dàkùn sọ wá sí mọ́sáàjì àwájà fẹ́ ọjà fi fẹ́ sọ ọ́ àdánwò agbọ́wà sí ni kó ṣe ọ̀rọ̀ gbọ́ ọmọ wíwú fún kó mọ gbọ́rù yìí ọlọ́run àdánwò bẹ́ẹ̀ náà ọlọ́run ní pé bá ń gbà wá náà tá a máa gbọ́ arísìtì ni ká sọ̀rọ̀ kó yé arísìtì ni ká gbọ́rọ̀ kó yé àtàwọn àtẹ̀yìn ọlọ́mọdé Al-Qur'an Al-Karim sọ́nù. alhamdulillah wa salatu معذرة من الأمور المهمة tí a tó gbọ́dọ̀ mọ mójútó sàmọ́ lèmi náà ó ní àwọn tẹ̀lé tá a mójútó láti ẹ̀kọ́. lèlẹ́ẹ̀mí àwọn olèmọ̀já àlejò lèlẹ́ẹ̀mí àdá ìjókòó ìmọ̀ ó ní ẹ̀kọ́ púpọ̀ tá a máa ń kọ́ ó ní kí ni ẹ̀kọ́ púpọ̀ bá a ti máa ń jókòó mọ̀ lẹ́kọ̀ọ́ àìmọ́ jókòó mọ̀ táwa jòkó kìlekìle a gbọ́dọ̀ jókòó kìlekìle sùn wọ́n kí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọ́n kí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ló àwọn afáàtì máa ní pàtàkì tó ti ń sọ̀rọ̀ lọ ẹ̀rù tó wá sọ fún wọn al-Qur'an yóò ní akóri al-Qur'an fastami'u lahu wa ansitu wa ansitu ni pé shut up your mouth tó ti ń kí al-Qur'an tó ti ń kí al-Qur'an máa wí kankan pẹ̀lú ẹ̀dá kẹ́kọ̀ọ́ sí mọ́ gbọ́dọ̀ wí. ìrẹsì inú ọ̀pìlẹ̀ kùránì kẹsẹ̀t nínú yàrá rẹ̀ àìròmí òbí àkùránì tàbí ìgbà tẹ́yẹ̀ ń gbọ́ orin àwọn ọmọ tó ẹlòmíì náà bí ó ti ṣe ní yóò gbọ́ kùránì iṣẹ́ dáadáa dàbí iṣẹ́ dáadáa pọ̀ ìwọ́n tó ń pílẹ̀ àlùkùránì òun náà ní ìtumọ̀ rújọ́ òun náà ní ìtumọ̀ ṣe fún kọ́ọ̀lù ní kẹsìlì kan ìṣiṣẹ́ ní bí ti ń gba kọ́ọ̀lù náà kùránì máa sọ̀rọ̀ lábẹ́ ẹni kùránì èso rìn orin àwọn gbogbo tó o bá ti wà suspended tọ́wádé àtẹ́ǹdì ti kọ́ọ̀lù kọ́kọ́ pọ́ sí alukur'an wọ́n jẹ́ kó lúwa wá ó kàn máa da ọ̀rọ̀ kalẹ̀ torí tó ń gbọ́n kìí ṣe ẹni tó ń kàrùn mọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ kí ni gan-an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní o tó ń gbọ́dọ̀ mọ́ rí alukur'an ní rí bí ìgbà tó lúwa wá ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n bá ti dé mọ̀já ní sùlẹ̀ẹ́lì ara wa gbọ́dọ̀ balẹ̀ àmọ́ ẹni tí ń bá wa sọ kọ́ làwọn mọ̀ rí làwọn mọ̀ rí jọ̀mọ́ ẹ̀rọ ẹni tí ń sọ fún wa ọ sọ̀rọ̀ ànábì wọ́n sọ̀rọ̀ ọlọ́run àwọn afá àti mọ́ ń bínú gbà mí tọ́ba ẹ̀ṣẹ́ wà ànábì fún yẹn tọ́ba ẹ̀ṣẹ́ tí wọ́n wọn a sọ̀rọ̀ jẹ́ ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ọ̀nábì ló fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́n ti wọ́n wọn torí pọ́rọ̀ ẹni tí mo fẹ́ ṣe fún ọ bí kàn fẹ́ gbé jáde ni ẹni ó fẹ́ ṣe fún olóyè kọ́ lo ẹ̀kọ́ pẹ̀lú. àwọn àyàtọ̀ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ wa ní sọ́dọ̀tún ìfẹ̀jọ́rọ̀ kó máa ṣe níwọ̀n jáde sọ̀rọ̀ ẹ̀ lọ ẹlá tẹrùfàáwò àṣùwátákún ọkọ̀ sọ́wọ́tì nàrí alábáṣí àdìsà nàbì lọ́wọ́ máa sọ̀rọ̀ máa bìkọ́jọ́ náà tó ní máa sọ̀rọ̀ nígbà tá nàbì bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ní alukùránì ìyún nípa àti ìdìtọ́ bá ń ké mú wọn nígbà tí òsán nàbì láyé mọ́ bí ìgbà tá nàbì ń bọ̀ sọ̀rọ̀ the respect sọ̀rọ̀ nàbì kálọ̀ dá fún mọ́ṣá àdékùn àmọ́ ìfẹ́ ní kankan wa tó náà bá ti ń bá ti ń bẹ ní tòkó ẹja máa bá ti máa jó ọlọmọṣá الحمد لله والصلاة والسلام على lóhùn sókè àbá. عن البراء بن عازم رضي الله عنهما قال عن عن البراء بن عازم عن البراء براء عن البراء بن عازم عازم بالباء عن البراء بن عازم رضي الله عنهما قال رمضت الصلاة مع محمد صلى الله عليه وسلم فوجدت قيامه فركعته فركعته فاعتداله بعد ركوعه فسجدت فسجدته فجلسته بين سجدتين وسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء وفي رواية البخاري ما خلا القيام والقعود قريبا من السواء عن ثابت بنان بناني عن أنس بن مالك رضي الله عنه قال إني لا آل أن أصلي بكم كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا قال ثابت فكان أنس يصنع شيئا لا أراكم تصنعونه كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي وإذا رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي عن أنس عن أنس بن مالك رضي الله عنه, عنه قال ما صليت وراء إمام قط أخف الصلاة ولا أتم صلاة من رسول الله صلى الله عليه وسلم ولا أتم صلاة ولا أتم صلاة من رسول الله صلى الله عليه وسلم البراء بن عازب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أو رضي الله تعالى عنهما البراء سابع النبي دي عازبنا تجيب بارنا إن تلا لا في سابع النبي دي ìkan وتلاميذ شيخنا وأستاذنا العلامة المحدث المجدد محمد ناصر الدين الألباني عليه رحمة الله يوني أبو أسامة سليم بن عيد الهلالي رحمه حفظه الله تعالى وصدنا من خير خطاه wọ́n pàkíyèsí kan nú àwọn tíra àwọn kan lórí sàádé yìí lọ́gọ́rọ̀ gba àwọn ọmọ tí ó mí náà lọ́ta wá hàn ṣáájú ká tó láti èsì wọn albarọ́ ńjọba ti ń dákọ́ rẹ̀ tààrọ́ dídá máa ń ṣe fáwọn tí ọmọ àti bàbá bá jẹ́ sàádé irú sígà rẹ̀ ló yẹ ká máa lòun náà sígọ̀ ni ò gbọ́dọ̀ yàtọ̀ bá ti mọ́ ní Abdullahi ibn Umar kí láti parí rẹ̀ sọ̀rí Allahu wọ́n nírú ẹ̀ náà ló yẹ ká máa lò fún Al-Bara ibn Azib àwọn á dá ọ̀rọ̀ ní padà sọ́dọ̀ kan nù àwọn àlùfáà àtọ́fù kan àwọn àlùfáà wà kan ibn Abdul nínú àtẹ̀wòye nínú al-Isti'ab nínú al-Isti'ab nígbà wọn fẹ́ máa sọ̀rọ̀ pa àwọn sọ̀háàbà tó wá débi ọ̀rọ̀ àlùbárà ọjà pa àlùbárà sára sàbí abagbẹ́lùkù pa bàbá rẹ̀ àwọn wá pàkíyèsí pé àti àlùbárà àti bàbá rẹ̀ áàzù kí láwọn méjèèjì sọ̀háàbà ni wọ́n wọ́n wọ́n pàkíyèsí yìí ká lè mọ̀ pé àdúrà tọ́ sí àwọn méjèèjì sàbẹ́ tá a bá ma bàbá rẹ̀ ní sàbẹ́ ó là máa ń lo radiyallahu anhu àmọ́ ìta bá ti mọ́ òun àti bàbá rẹ̀ níta gbé kílà lò radiyallahu anhuma so al-Bara'u ibn Azib radiyallahu ta'ala anhuma wa 'an as-sahabati ajma'in ọlọ́mọṣàbá yọ́nù sí gbogbo wọn nínú àdìsí inú ọkọ wíkì nìkan pé rọmọkùtù sọlá. rọmọkùtù sọlá tàmá muhammadu sallallahu alayhi wa sallam. ó wò ṣe kí àwọn èèyàn ní sàmánì tiẹ̀ á padà tó tẹ ọ̀dọ̀ tó tẹ̀lé náà á wá ṣàlàyé méjèèjì papọ̀. ó ní mo observe òru lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam kí n jí òṣìdálò kì í tẹ̀sí ní kílíkà ṣáà lánàá bọ̀ ó yẹ kí ibi àdàbí rẹ̀ ó yà kó dédó ó lè dédó kó máa ẹ̀tí bọ̀ dédó ìrábọ̀ kò sókè tàolí àbí ìtàní ẹ̀rẹ́ dé ó sì bí owó ìlérí ìrábọ̀ kò sókè mọ́bù ọjọ́ wọ́n náà kí ó gbáyé ní mọ́ rí ọ pé ìwọ ni ìwọ ó ní mo observe rún lẹ́yìn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fàwàjẹ́tù kìyàmà ó wá fẹ́ pàkíyèsí wá nìkan ó ní fàwàjẹ́tù kìyàmà ó ní mo wá rí pé tàbí bá kọ́kọ́ dúó tó fi kéwú tó kasúra àfáàtíhà tó tó wá kasúra mi lè lórí tó ṣe pó lè gùngbà míì tó jógùn gbọ̀nàgbọ̀nà ó ní mẹ́rin pé mo rí dúró rẹ̀ mo wá tún rí pé kí ó bá tó rùkú náà àti rùkú rẹ̀ yìí àti tó bá rùkú tán tó dìde dúó padà ó níbi tí ń bọ̀rọ̀ yìí lọ ìdúró rẹ̀ gbà tó fẹ́ kéwú ìrùkú rẹ̀ gbà tó kéwú tán ìdúró rẹ̀ padà lẹ́yìn ìgbà tó rùkú tán ó di kan mélòó pàtàkìdáta ọ̀nà tó wá rí pé dáà náà bá tó wá lọ síbi ìforíkanlẹ̀ rẹ̀ náà bákan náà tó bá torí kanlẹ̀ àkọ́kọ́ tó wá jòkó ìjòkó yìí náà lẹ́yìn pó forí kanlẹ̀ àkọ́kọ́ ìforí kanlẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì náà lẹ́yìn pé ó ti jòkó láàrin ìforí kanlẹ̀ méjèèjì bákan náà ìjòkó rẹ̀ náà nígbà tó wá kí gbogbo òrùn tán tó fi sálámà tán ìjókòtà nábì ó tún jókòó sí àtìgbà tí ó lóhùn fi dìde ó ní gbogbo tó ń kàálẹ̀ yìí kọ̀ríban ìnàṣàwà ó ní gbogbo ẹ fẹ́ dàbí pé déédé kan náà gbogbo ẹ̀ bípa tí ó gùn wọn lọ ìyẹn já mọ̀ pé ní máa ń gùn wọn lọ́wọ́ àmọ́ gùn jura wọn lọ yẹ kí ni díẹ̀ ni mọ̀ pé n ta gbọ́ yìí ó yẹ kó ti ọkọ́ máa jẹ́ challenge sí ní àdúgbò báwọn. wọ́n ní táà nábì bá dúró òfẹ́ ka fatiha ó rù kú àsìkò tí ó lò níbi fatiha súra ó bá ti ká dúgùn tó bí á jẹ́jú mẹ́rin lólò àbí jẹ́jú márùn àsìkò tí ó lò níbi ìrùkọ́ àsìkò tí ó lò níbi kó dìde padà lẹ́yìn ìrùkọ́ àsìkò tí ó lò lórí sùjúù àsìkò tí ó lò padà láàrin kó jòkó lẹ́yìn sùjúdù alákọ̀ọ́kọ́ àsìkò tí ó tó wá lò níbi sùjúdù ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ tó dídí lápá kan sánú bí ó ti mọ̀ wá lò nìyẹn lò nìyẹn lò nìyẹn àti àsìkò tí ó tó wá lò tó bá sálámọ̀sẹ̀ kó pé táìmù kan náà lànà bí máa ń lò ní gbogbo ẹ̀ jama fẹ́ràn kíkí wa sójọba yìí ẹjẹ́ adáhùn ẹjẹ́ adáhùn fẹ́ràn wá jọba yìí ká láà ẹni pé lánàá ọ̀run tọ́pọ̀lọpọ̀ wá ń kí nísìnyí kí ló máa ń gùdù nínú gbogbo àwọn àyè tá ànábì fẹ́ràn tó kálẹ̀ bá ànábì wọ́n ṣe kí ló máa ń gùdù náà ń yẹ wa wọ́n ní kẹ́kẹ́ ká ká fásitì àkáṣì ká ṣúra ìdúró alákọ̀ọ́kọ́ gbogbo èyí tó kù kọ́ ẹ̀wù tọ́ba wá lè mọ́ sọ́bà onírú àsìkò wa wo àsìkò tiwa ó ti wà ìtiwa wọ́ọ̀s kódà tí wà ń ti débì kan ní fìdí ti wá dé yìí àti já nǹkan kan kúò lódìndí ẹnu lànà sí wa lóòótọ́ adúgbò fáwọn àbáṣúná wọ́n ti bá wa nìbá ìgbè padà ẹ̀rí kìíní kan bẹ nílẹ̀ Yorùbá wa yìí àwa gbọ́njú wa lọ́dọ̀ àwọn bàbá kan mo sì rántí pé gba kéré jù báyìí lọ gba kéré jù báyìí lọ dáadáa àwọn àgbà wọn láti ń bẹ̀rẹ̀ kéwú díẹ̀ díẹ̀ báyìí nínú àwọn tíra tọ́lọ̀ wá ní kọ́kọ́ mọ́ ní oníbòlógún mọ̀rọ́ mi wà ara ka àdéhìí kan jọ náà bàbá kan wá ń bẹ bàbá Ìlọrin wa náà náà ti wá tẹ́ bá wá bẹ́ kírun kí wá ti bàbá òní kan ó pọ̀ bẹ́ẹ̀ pọ̀ bàbá yẹn jẹ́ bàbá tó mọ́ sábà bá mi ṣe dédé ẹ̀bí ẹgbà náà báyìí bàbá àgbàlagbà tó ń gbọmọ kékeré kẹsàn ṣe léwu tí bàbá bá rùkú báyìí ṣe pé lẹ́yìn rùkú kí láwì ìwọ́n mọ̀ níṣẹ́ ní aláhu láti pa àfi ìdó padà ó tó wá kan aláwọ̀ àpárú ṣẹ́rí káàdì bàbá rùkú báyìí àti tẹ̀lé aláàlùmọ́ ní àbídáwò ní ìrọ̀bá lọ́wọ́ látàlẹ̀ àmúdù ní aláwọ̀ àpárú gbogbo ẹ̀ ó mọ̀ bára wọn lọ tó bàbá òfin mọ̀ lọ sórí ṣùjúdù ní orí ikú ni wọ́n gbà lọ sórí ṣojú odidi orígun kan ni ká padà lẹ́yìn ìrùkú léèyàn bá kírun tí ó padà sókè lẹ́yìn ìrùkú kó dúó kí gbogbo oríkèéríkèé ara rẹ̀ padà sáyé rẹ̀ jẹ̀mọ́ kò nínú ọ̀rọ̀ kò nínú ọ̀rọ̀ ẹni bá rùkú tí ó padà sórí ìrùkú bí ẹni ó kírun tí ó sùjúdù tàbí bí ẹni ó kírun tí ó tí ò ká fásíhà ni. àti ká níbi ẹni ó kírun yóò rùkú nídájọ́ kan náà gbogbo àwọn kìíní yìí ráfẹ́ nígbà wá kírun tí ó rùkú tó ní ìrùn báwọn kírun tọ́lọ̀dà nábì ní kí àbíjẹ kúrú àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ dá padà síbà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn bí yóò bá ti ní ẹ̀kọ́ rẹ̀ tí ó sì fẹ́ tẹ̀lé lánàá lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam yóò kàn mọ́ sí ó yóò mọ̀ sí gbogbo ẹ̀ tó bá ṣe rí ìlànà lẹ́bùwà Muhammad lẹ́yìn gbogbo àwa kírun kírun àti ìsìn náà nìyí ala nabuwa muhammad sallallahu alaihi wasallam olóhun observe albara bin azim ó ní duwa nabi tó fi kafasi àti sora ìrùkú anabi ìdìde padà lẹ́yìn ìrùkú ìforíkalẹ̀ anabi ìjókòó anabi lẹ́yìn ìforíkalẹ̀ àkọ́kọ́ ìforí kan lẹ́ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹ̀kọ́ rí bá ń nínú sàwà a tó wá sí kan kún èyí wà nù tá a máa ń pàṣẹsì a ti pàṣẹsì ń lẹ́yìn àyè náà gbogbo ẹ̀yin tẹ́jẹ́ ọmọ tí ó náà la àmọ́ ń gbàgbé pé sọ́jà gbó sọ́jà kọ̀ mú ni táwọn ló gbá sí ìfihàn bá wá táwọn míì bá dé àwọn ò máa ẹ̀kọ́ wọn abá ní ìjòkó ànábì ìjòkó sídà ó tún máa ń fẹ́ tó àkókò tó fi dúró lórí kíni lórí ìlú ṣeríká sí ìlú tán salamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ká sì dìbì ká máa lọ kò bẹ́kọ́ mú o ní wá sí pé kò bẹ́kọ́ mú nìkan pé kò bá ṣiṣẹ́ àlọ́bí mú nìkan oríire ńlá kan bẹ tá à ń sọnù fúnra wa gbogbo ẹgbẹ́ tí ò ní mọ̀ ẹ jẹ́ nílé wa sí i anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì bí àmà ìtẹ́tẹ́ anábì ní tá a bá kírun tó báyìí immediately tá a bá sálámà tá a wá jókòó níbi àti sálámà o anábì sallallahu alaihi wasallam ó ní jókòó wa yìí tá àwọn màláíkà wọ́n máa wá ṣàdúrà wọ́n máa tọrọ àforíjì fún wa lẹ́yìn bá ti tírun tán ni ó pẹ̀lú lágbájá ọmọ lágbájá ń ṣe ń bẹ lórí ibi tó ti tírun ọlọ́run bá wa ṣàforíjì fún ọlọ́run bá wa ṣe ọlọ́run bá wa gẹ́ ó ní wọ́n máa ṣàdúrà yìí wọ́n máa ṣàdúrà yìí wọ́n máa ṣàdúrà yìí àfi sẹ́ni tó kírun tó bá lọ ní ṣe nǹkan nínú nǹkan méjì kan kí ló nínú nǹkan méjì òun ló lè ba kìíní jẹ ló lè fa káwọn màláíkà kí wọ́n dá kí àdúrà tó ń ṣe nǹkan alákọ̀ọ́kọ́ tó lè bàjẹ́ sálúwà láìní ọ̀hún bá já a ní mo kírun tán bẹ́ẹ̀ ló yá tó tó àwọn màláíkà ó sinmi àdúrà òun rìn yìí náà tó bá tó wá kí ìrun míì wọ́n máa bá àdúrà mi lọ padà ó jẹ́ ìka ẹ̀jẹ̀ lẹ́kẹ̀ló alákọ̀ọ́kọ́ nù ìka lẹ́ẹ̀kejì èyí wọn aláàkíyèsí gbogbo wa yìí tó jẹ́ kó bá àdúrà àwọn màláìkà tó ń ṣe fún wa nígbà tá a bá sálámọ̀ ó ní pé kọ́ sálámọ̀ báyìí kọ́ wá dìde kúrò lórí ibi tí ó ti kírun èmi ò mọ bí tá a ti rí omi ìmọ̀ tó sọ fún wa pé bá a bá ti sálámọ̀ báyìí a gbọ́dọ̀ kúrò sáfù wájú ká mọ̀ lọ sáfù ẹ̀yìn ìmọ̀ bóyá ogun alamọ́ ọ̀gá gbogbo mọ́sálásí ní kéèsè bí nìkan ẹlọ́bí dáwọn mùsùlùmí bá ti mọ́ ń kírun tó bá tún sáà fún sáà lọ́bí kírun jọmọ́ tọ́bá ẹ̀ tó bá tún wá ṣe assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ẹ̀dẹ̀ bá rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ oníkálukú sì mọ́ dìde ẹlòmí ìṣe wá sí pé tí ń lọlé o yóò dìde yóò wà mọ̀lọ́ sísá fún ẹlẹ́kẹta yóò wà lọ níjòkó mẹ́ ẹ̀kan bèèrè lọ́wọ́ rẹ̀ bí wá ẹ̀rí wo ló ní tẹ bá ti sálámọ̀ kọ kú sáfù wájú kọ́ ẹran àṣìṣe o akàn jogún ẹ̀ lọ́dọ̀ ara wa náà kálukú wa sọ di ìṣe àti àṣà àwa ń kó oríire tó yẹ ká jẹ lórí lẹ́yìn ìrun àwa ń sọ ọ́nù fún ara wa sẹ́ni bí kìíní wa bá yẹn ló jẹ́ dé ọ̀la ìjẹ́ bá dé haram ibẹ̀ ọ̀nà tí wá dùn yẹn láyé oríire haram ní ma ká yóò ní ma dín náà àwọn lárúbáwá àwọn lẹ́kì ní gbogbo àjẹ́ ti wọn àwọn àfáà tí wọn náà mọ́ ń pè wọn láti èsì ìbáwọn àfáà wọn náà lọ ń kọjú láàdá ń ká àwọn àlùfáà wọn wọn mọ́ pè wọn láti èsì àmọ́ àwọn lárúbáwá wọn ó bà wọn náà jẹ́ jẹ́ kí ni nǹkan ọ̀hún. ṣé tí wọ́n máa ń kírun ní haram àti haram mọ́ kí àti haram mọ́ dání tí wọ́n máa retí ní السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله lẹ́sẹ̀ kan náà ẹ̀bẹ̀ lárúbá lẹ́sẹ̀ kẹsẹ̀ kó mọ̀ dídé ní kùtùkùtùkùtù ìjẹ́ ìkíni wọn tán wá kálukú mọ̀ gbé ìfẹ́rẹ̀ kùtùkùtù láwọn ti ṣe bá wà á ti ẹ̀rẹ́ mọ̀ ń kó sáfù wájú à ń lọ sáfù ẹ̀yìn àwa aládàáhùn làbọ́ mọ́ra wa lọ́wọ́ àmọ́ yìí táwọn ṣe yìí ìtumọ̀ àwọn fìdé ń tí wọ́n lọ padà sóṣẹ́lì wọn nù alùpù òkú ònú haram ònlọ ń tiẹ̀ ó ti kírun tán pé ọjọ́ àti kí ọ̀nà ìyàtọ̀ náà wọ́n bá ní ti ẹ̀dàkùn àkíyèsí yìí gbogbo wa ẹ̀jẹ̀ àpèrà wa ọlọ́kùn mọ́ṣá àtẹ́lì kọ̀ọ̀kan wa ṣe látò wá mọ wọnú fídíò hadithi yìí tó rábí ìṣèyí náà láwọn àlàyé kan lónà o àmọ́ àwọn àlàyé náà padà ń padà síbi tá a ti fi nílẹ̀ náà. àdìsẹ́lẹ̀ kejì yìí tọ́ wà ní riwaya ti nílùú Bukhari ẹgbà wa kan bẹ ló jẹ́ gbà Bukhari kọ́ àkéèsì kìlẹ̀ kan pé. máa kọ́lá kìyàmù wàlú kùrù kọ́rí ibà mìíràn sàwà. wọ́n ní àti ìdúró ànábì àti ìjòkó ànábì kò fẹ́ yàtọ̀ sí pé méjèèjì súnmọ́ra wọn níbi tán súnmọ́ra wọn lé àpòjú ìta àmọ́ mu wa ká ní lórí ìdúró kálà ànábì lóbi wá ìṣẹ́jú márùn-ún láti ka Fatiha àti sura àti ká ọgbọ̀rọ̀ ní ìsábà lò ìṣẹ́jú márùn ká ló lò ìṣẹ́jú mẹ́ta ẹgbẹ̀kọ́ tó bá dé orí ìrùkú ọ̀ nígbà náà o máa lò bí o máa dàbí two minutes fifty seconds kí ló jákò mẹ́wọ̀n ten seconds àpèjúwe ní wí o ọ̀sọ́ mínítì àti sẹ́kọ́ndì sílẹ̀ ọ̀pọ̀ kó lè yé wa ó lọ sí tó bá tó wá dìde kúrò níbi ìrùkú tó padà sórí ìdúró yóò ma lo bí two minutes forty seconds tó bá dórí ìṣújú yóò ma lo bí two minutes forty seconds yóò ma já bi five seconds 10 seconds yóò ma já yóò ma já ṣe àti nígbà tó máa ń já ní kéékèèké báwọn kí ni yóò padà jọ kọ̀rí bá ń sàwà àbí minutes lórí òní ìdàpọ̀ jẹ́ káwa náà gbogbo àwọn akírunkírun ìjà ṣàtúnṣe àárín yìí a máa ń bọ̀ wá bí àwọn àlàyé kọ̀ọ̀kan lórí àdìsí ẹjá gbọ́ àdìsí ẹlẹ́sìn. àṣàbí ti ń gbóná ní. a a máa ń wọlọ. àṣàbí ti عن أنس بن مالك رضي الله عنه قال إني لا آل أن أصلي بكم كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا قال ثابت فكان أنس يسمع شيئا لا أراكم تسمعونه كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي وإذا رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي الله أكبر قد نسي قد نسي ìkan كان àwọn àgbà fáàkì wọ́n ti lọ́nà àwọn ó ní sábìtún al-Bunani kí mo fi sábìtún al-Bunani àfáà ní títí ma ń jọ ma tó fún Anas ibn Malik radiyallahu anhu ìmọ̀ ń gba kí látọ̀dọ̀ Abdullahi ibn Umar Abdullahi ibn Zubair àtàwọn ẹlòmínà náà àwọn sọ̀hábà ó náà sì láwọn ọmọ tí ó tó jẹ́ àgbààgbà fáà ìkàmọ̀ sọ̀rọ̀ Hamad ibn Salama àti àwọn afá jàǹkàjàǹkà tó pọ̀ nínú àwọn afá tí wọ́n ti lọ àgbà afá ni wọ́n wà tàbí iyón jẹ̀lì lẹ́yìn pé wá já afá àti wá já afá òní mímọ́ nìkan afá tó fi mọ̀ sí lọ́run èyí tá afá tó kàn nímọ̀ tó sí lọ́run torí náà àdánwò dàmọ́ nìdí wà àwọn èèyàn ní ìmọ̀ ni àmọ́ kò sí ìbáadáa nọ́fílà ń kéré ìdáwàtò kùránì ń kéré ìjọsìn ọlọ́run kéré àwọn bàbá ta wí káàna rọ sáàrù ìlẹ̀ẹ́lì wà láàmà ní àgbàfà ní níbi ká nímọ̀ àgbàfà ní níbi ká sí lọ́run inú dọ́lọ̀ wá tó ipọ́n wọlé ni pé bàbá ta ń wí yìí àwọn ikán máa ń wọṣọ anyhow wọ́n ń wọ àwọn aṣọ tó bá aṣọ tó fi dáadáa ìdí kìí ṣe láì sí kí yóò ṣe kí ni kò wọ aṣọ tó dáa kò wọ aṣọ tó kún lára àmọ́ sásọ̀rọ̀ rẹ̀ kò níbi àrùyá sọ̀rọ̀ rẹ̀ kò níbi kárí ni sọ́ra rẹ̀ kò níbi ọjọ́ níbi ìmínà mo tó báyìí ìmínà dà báyìí abá ti yọ sábìtún olùbọ̀nà ní olúwàgbẹ́gbà wọ́rọ̀ látọ̀dọ̀ Anas ibn Malik ní ọlọ́ àárín ó lánà ti sọ fáwọn pé inni la a'lu an usalli bikum kama kana an usalli bikum an usalli bikum ṣé kìrá àtàwọn èèyàn mọ̀ náwó àwọn èèyàn kan ló lárúbáwá àwọn ni wọ́n yìí fi an láti máa fi ṣe násùbò fún al-manqus min tó dákùn kí n kí gbogbo èèyàn ó tètè náwó àṣìwò yọ kéè إني لا آل أن أصلي بكم كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا أنس بن مالك رضي الله عنه تابعي جليل صحابي جليل lára àwọn tó ṣẹrúṣà lẹ́ṣọ̀ máa sọ́lọ́m dáadáa ní ó ní ìní la áàlù ó ní ìní ṣe àìtó an usọ́lẹ̀ yàbìkún pé kí n kírun fún yín كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا ẹgbẹ́ bá débi tí máa ń kírun fún wa ó èlé ṣàti ìtúnbi kí mi náà kí fún yín bẹ́ẹ̀ ẹni kí máa ń make sure pé mo kí fún yín bá débi tí máa ń kírun fún wa. kọ́lá sáàbì. sáàbì tù tábí lẹ́kọ̀ọ́ sáàbì tún lè gbò náà ní ó wá sọ pé. àkànnà alẹ́kùn yẹ́sùn náà ṣe é ńlá àrọ́kùn tẹ̀sùn náà rìn náà. ìyá ń lọ nù. àfáàgbà yìí wá ní á ah, ó dáná sì tó wá kọ́ àwa nínú kíkì yìí ó ní anáfù wa máa ń ṣe kíní kan bí irun yasna shay'an ní máa ń sábà ṣe nǹkan kan lórí irun ó ní dáa nábì máa ń ṣe la arakum tasna'una ní dáa náà sì máa ń ṣe yìí èmi èyí ní kẹ máa ṣe o kí ni anáà sì máa ń ṣe ọ̀hún. kana idha rafa'a ra'sahu min ar-ruku' intasaba qa'iman hatta wọ́n ni káàdà ìdá rọ́pà ara sáhú mìíràn rọ̀kọ̀ ìjà anas máa ń ṣe ọ̀hún ni pé tó bá ṣẹ́rí dìde níbi rọ̀kọ̀ ìntàsọ̀bà ká iman ẹni anas ó wà rí main lẹ́ni tí ó wà lórí ìdúró bẹ́ẹ̀ yóò wà lórí ìdúró títí ẹni omi ìgò fi máa sọ pé ah, àbí anas ti gbàgbé kórìí ìrun lòún wà ní hatta yaqul al-qa'il ẹnìkó ẹlòmí ò padà bí máa sọ pé ó dàbí pé adínà ti gbàgbé pé à ń ó ní tó bá tún lóun forí kanlẹ̀ tó bá dìde lórí ìforí kanlẹ̀ tó jókòó báyìí láàrin ìforí kanlẹ̀ méjì ó ní yóò tún pẹ́ lórí jókòó àárín ìforí kanlẹ̀ méjì débi pẹ́lò ní ìgán tún mọ́ sọ pé akọ́dà fánẹ́símọ̀ pa ń kírun lọ́wọ́ níbi tí ni ó gùn eléyìí túmọ̀ sí pé ìṣesí àwọn ẹran tí wọ́n ti lọ ní gbogbo àwọn jẹnẹrétọ̀ yìí ọlọ́mọ kó wáyọ ń bí àlámọ̀rí wọn báyìí kí ni ṣe gàgàrí tó ń fúlẹ̀ wà báyìí ọlọ́wọ́ bá pààrọ̀ jẹnẹrétọ̀ mi ọlọ́wọ́ ṣe ìwà sí ilẹ̀ هذا الحديث حديث ذات شيء تبا ودادا a rí pé òun àti hadith alákọ̀ọ́kọ́ mú lọ́rọ̀ wọn ti rí nìṣẹ́ ìjọra wọn anásìrí ìmọ̀lẹ́ ọgbọ́n ti gbé ọ̀rọ̀ ó ní èèní búkù fún yín kí ló fẹ́ kó nínú òun ò ní búkù òun ò ní dí bàǹdẹ́bì tí máa ń kí èrò fáwọn òun ò ní dí kò fẹ́ yẹ òun ó kí fún yín bàǹdẹ́bì tí máa ń kí fáwọn ẹ wá wù gbà tí ó wá kí wọn òun àfáà tí ó wá jẹ́ ọmọ kéwu anásì yìí ó sábẹ́ tún lè lùbọ̀ náà níta tó lágbà àfáà lẹ́sàn òun wá ń sọ pé anásì ní kíní kan sí máa ń ṣe lórí irun ẹ̀yìn èèyàn ò ṣe bẹ́ẹ̀ mọ́ láyé lónìí ẹni ọ̀rọ̀ tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà kan tí sábẹ́ tún lè lùbọ̀ náà nígbà lè sọ eléyìí lásìkò orú àwọn sábẹ́ ìtọ́jú àwọn sábẹ́ ah tí sábẹ́ ìtúbámọ̀ wá padà tó bá lọ́jọ́ pé ó láǹfààní àti wálé ayé kó bá rí báwa tí ń kírun yìí ọlọ́mọdé dínà ìrun ti wà yìí o ìjẹ́rùn tó lọ sí fi láà lẹ́bí lẹ́yìn kì í àwọn eléyìí àwọn gba kéwú sòṣe lẹ́nu àwọn tó gba kéwú lẹ́nu ànábì làwọn ń sọ pé rúurun tó ń kígbà náà tún jọ tànábì tó yìí pé adásí máa ń kírun báyìí báwọn owó oníkẹyìn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ mọ́lẹ́ni ìjẹ́ kí ló lánàá sí máa ń ṣe ó ní tó bá dìde lórí òkú báyìí tó wá dúó padà ìdúró yẹn ó pẹ́ débi pé àwọn èèyàn ó máa rò pé àbí ó ti gbàgbé pé àǹkí òun aláìsí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásìkò ànábì sọ̀rọ̀ àṣàlẹ̀ síbi ànábì máa ń fa sùjúdé kan nígbà tí forí kan lẹ́nu pẹ́ dáa nìkan láwọn tó mọ̀ pé yìí mọ́ ṣáájú mọ́ nǹkan òun àmọ́ngbà nǹkan mí jẹ́ ní ẹ̀kẹ́ àtẹ́gbèsè tí nǹkan mí ti ṣẹlẹ̀ ó lọ wá sí òkè báyìí kí ní ṣẹlẹ̀ gangan kó tó wá discover pé ah àbẹ́bí ti ń bẹ lórí ìforí kan lẹ̀ tọ̀ ṣé mẹ́mẹ́ òun náà bá tún dán orí òun padà sórí ìforí kan lẹ̀ sallallahu alaihi wasallam ẹlẹ́kùnká ní kírù rú bẹ́ẹ̀ tó wá sí yóò wá sí lókè pé kí ní ṣẹlẹ̀ irun wa tẹ̀lé pé kò fẹ́ jọta wọn ṣe wá rí bí ìyàwó akọ kìíní kan àtàrí yọ kìíní kan fún wa láàrin o irun nìkan kọ́ láàfin jọ tàlẹ́lì mọ́ nǹkan pọ̀ táwa mùsùlùmí tá a ti ń ṣe tiwa lọ́tọ̀ níbi àwẹ̀ àṣetiwa lọ́tọ̀ níbi jàká àṣetiwa lọ́tọ̀ ẹlòmíì ò mọ̀ ń pa jàká gan ẹ̀rọ àfa nǹkan ṣùpá tó wá máa ń lò ní ìpa gbé nǹkan ní ìkálẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tí mọ́ ṣe ẹ̀ ẹ mo ti gbọ́dọ̀ mọ́ rí mẹ́nu ni ẹ àti ó jẹ́ kí bàbá rẹ̀ ni àbáwọn bàbá ńlá bàbá rẹ̀ àwa ìsìláàmù di ogún ìdílé tí ìdílé wa ń kọ̀ǹtró ẹ̀yìn o ẹ̀yìn o ìyàgò náà ìdodo wa ọ̀dìyẹ náà ẹ̀kọ́ bá àjá tọrọ nǹka ah, wọ́n lè lóra ẹ̀ ẹ̀rẹ́ lè hàn ẹ̀hàn ẹ̀sìn pọ̀ náà ìwọ náà ti mú ti o àti fún oníkẹ́lẹ̀ ìmọ̀ fún ní fọ́dọ̀ lẹ́mọ̀ ulẹ̀ fún ẹjá mọ̀ wù ní bá ń lọ ọdíkọ́ ọ̀sùn mọ́wàá tó wù ní rájẹ̀ mọ̀mtáàz ìforíkẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kí ni jama ìmọ̀ ìjọra wọn pọ̀ lé ní kí wá ṣe bí àwọn ilé yìí kan mọ́ ẹgbẹ́ bí nǹkan bá bọ̀ ó ti fẹ́ẹ̀ di ibi pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe láàfijọ́ tàbí mọ́ kálukú ti wá rí rẹ̀ ní ìké èmi náà ọtọ́rítì mi ní. ìyẹn jẹ́ ọtọ́rítì ń bí ẹ̀sìn ọlọ́run mọ́tẹ́mọ́tẹ́ mọ́kòrí burúkú bára rẹ o. sọ́rí lọ́rọ̀ bá ti ń débi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run mọ́tọ́ ọmọ tẹnu rẹ sọ o. máa ń kàn wó pé ìfẹ́ dójú ti rà mí. àgbákò tí ó ń bẹ lálùkì àmọ́ kọjá kọ dójú ti rà mí ìdí ò bá ti jọ́ àrí ìmáhùn fẹ́ ẹ̀kan fi ẹ̀sì ẹ̀yà fi yíò mára o ó dúkọ́ lọ rẹ̀ sọ kí ìṣọ́rọ̀ ọlọ́run lọ níbi ká sọ kálọ sọ dáàmù rí tó léwúdé àníkọ ọkàn sọ̀rọ̀ ìdọ́mọ̀ ọwá sọ ìgbọ̀ngbà ta wá wádìí ẹ̀ kó padà wá correct ní ẹgbẹ́ ẹ̀kọ́ fún ìwájú ọlọ́run aláyọ̀ ọ̀kan fún torí òfin ọlọ́run lórí rẹ lórí ìdọ́mọ̀ ni pé èsì tó yẹ kọ́ ọ̀fọ̀ ni pé èèmọ́

tí wọ́n mọ́lẹ̀ tí bá ń bẹ láyé à irú àwa yóò lè sí ipò ẹ̀ tí ó mọ̀ bá wọn kó bàtà àtẹni táwọn ará ń jòkó mọ̀ bá wọn ṣe ìtọ́ ẹ̀. àpòjúwe pé kó lè yé ni pé láti lu bàdágìrì kí yẹn wá wá rubí màdúgùrì bàdágìrì ní tòsí yàn yín àní màdúgùrì wà wá. wọn náà gbóyìn náà sáàlẹ̀ mọ sáàtò ní kùrọ̀ àlè ìtàn dé àjọ mọ́ndé náà ti kú lé níjọ́ náà tó dé yà wọ́n tún bàjẹ́ lọ́nà kìíní kan bàjẹ́ lọ́nà kìíní kan ṣẹlẹ̀ lọ́nà ọ̀tọ̀ ọ̀sẹ̀ lọ́nà tó di òun náà kéèyàn máa rí màdúgbò mi tún wá tó irú rìn báwọn bí ìdọ́pọ̀ méjì àbí mẹ́ta rẹ̀ àbí bí ìsíkà dúná pẹ̀lú màdúgbò mi níbi ìbòòrò sì jìnà tó. ó jìnà lọ èmi ò dé màdúgbò mi yóò wọ̀ fún sábà lọ́dún jìnà lọ. ẹ ọ̀pọ̀ nàìjíríà kéèyàn wá dé láti màdúgbò rí wọ́n dọ́dọ̀ mọ́lìkì rahimahullah gbogbo àwọn aráàlú wọn kálukú ti wá fi ìbéèrè hàn àwọn àfáà míì náà àwọn onílé kéwù míì pé ah, ọlẹ́ ilẹ̀ ọ̀dọ̀ mọ́mọ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀dá kan bá ń béèrè béèrè lọ wọn kọ́lẹ̀ ẹ̀dá ọ̀dọ̀ mọ́mọ́ ẹni bẹ́ẹ̀ ni bá ń béèrè pé òun ti wá gbà béèrè jọ béèrè ti wá pọ̀ kí ẹ̀ máa kó béèrè bí ọ̀sì sẹ́mọ̀n ó bá kó níwájú máa máa ní rahimahullah ó bá bẹ̀rẹ̀ ìdúbà mi ti wá ah, ẹ̀ káàbọ̀ ẹ kúrò náà bísímìlá máa máa ní kí jókòó lórí àga wọn ó sì dé ah, ìtọ́bìnrin èyí ò mọ́ tọ́ báyìí báyìí báyìí báyìí ìtọ́bìnrin èyí ò mọ́ báyìí báyìí báyìí tọ́ èsì rẹ̀ ní báyìí báyìí ìtọ́bìnrin èmi ò mọ́ báyìí báyìí ìtọ́bìnrin èmi ò mọ́ ìgbà tá a mọ̀ ká èmi ò mọ́ èmi ò mọ́ èmi ò mọ́ àti èmi mọ́ èmi mọ́ nínú ìbéèrè bíi forty seven méjì pé èmi mọ́ mọ́ lè kiri dáhùn bíi forty five kò rí dáhùn olówó mọ́ ìgbà wa parí ogun ẹ̀sán yìí wá òpin ah, à ìwọ̀n lánàá kí ni ìlọrin ewì bá délé ó wá tí ọ̀rọ̀ sí wọn mọ́lìkì àkọ́wọ́kọ́wọ́lá ẹ mọ̀ kí lẹ́yẹ́ kí lọ rẹ̀ wíwú ọdí bá délé àjọ wíwú ọdí alẹ́ tó bá wọn bọ́ ọba délé ọ̀ní ìbéèrè yìí mo díjẹ rẹ̀ fún mọ́lìkì o àméjì tí mọ́lìkì bọ̀ ní pé òun ò mọ́ yíò ṣe àdógún lẹ́yìn sọ fún wa pé mo ní mi mọ́ a ẹ̀dàgbò ó dídí mọ́mù tẹ̀gbẹ́ dáwọ̀ èèyàn lè mọ bọ̀ láti mọ̀ lúgbùrí wá bá tẹ̀gbọ́ ní bó ti tó lùlú ó ní bó ti tó nú ayé ó níbi dáwọ̀ èèyàn ti mọ fojú wo ó dẹ̀ ní tó náà ti mọ mọ̀ àwọn èèyàn fojú wo òun àmọ́ kó gbà tànjẹ pẹ̀lú ẹ̀ wà fá láti mọ́ gbà tànjẹ mọ́ fìfẹ́ ló ṣe kínní yìí ẹ mọ́ di akó omi ká nígbà Muhammad wa sallallahu alayhi wa sallam má fi fẹ́ ẹnu kúrò níbi tá àdébùwà Muhammad wá má máa fa àwọn ìbéèrè kan tí ò bá la ká ìwé má fi kápù sábàlá àdébùwà Muhammad ní àmọ́ ṣe sallallahu alaihi wasallam ọlọ́mọta bá wa kẹ̀kẹ́ àti ìjẹba nàbí. tó lórí àwọn táwa kalẹ̀ yìí àwọn àlùfáà àwọn amú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá an kọ́kọ́ tákù hadith tá a hadith àkọ́kọ́ tí hadith yẹn kó àwọn kinní kan sínú kiri wáyà míì tí ò kó sínú wọn mú five naira ọgbọ̀n lọ àwọn owó kéèké nàìjíríà ní wọn àwọn káàkiri báyìí ní ní five naira kókó ten naira mo ní twenty naira náà jọ kò fẹ́ sàwọn jọ ẹ̀rọ bí ló pé mi ti jà sí ní ìwọ̀n wọn. táyì ẹ̀sìn bí ṣe dára bí ó akọ̀fẹ́ tọ́jú ẹ̀ kalẹ̀ tó níta ìtọ́ padà sí níjọ́ kan tó lọ́dún ní ìbúgbà. wọ́n ní àdìsí ní àdìsí tá a ké yìí àti àdìsí ní kò fẹ́ jọra wọn kí ló fà. ó ní pé rìwáyà tó gbé àwọn ààyè kọ̀ọ̀kan wáyé bí irú agbó òkú ìdúró padà lẹ́yìn òkú ìdúró láàrin ìforíkẹlẹ̀ méjèèjì káwá sọ pé ṣera wọn ìgbé àwọn ìwáyà kan wà tí ò gbélé wa ẹnu mọ ibi tó gbé wá kò ju ìdúró àti ìjòkó tá a lè tú sí jòkó àtàyà lọ pé ìdúró àti àwọn ìjòkó ń pé ó jọ àwọn yóò ní kọ̀ rí bá ń èèyàn ti sàwọn wọ́n nítorí ẹgbàwá yìí àwọn tí wọ́n kí lọ́dọ̀ àfá àwọn wọn pọ̀ àwọn ẹlòmí inú wọn ò wúrú ẹgbà wá ìwà látara bẹ́ẹ̀ wọn lọ́kàn àwọn balẹ̀ sínú yẹn o èyí wọn ò kọ́kọ́ fi gbogbo ẹnu tòkú pẹ̀lú àlàyé táwọn afá mi ò ní hàbíyèsí náà ṣe àmọ́ àdéwọlú bẹ púpọ̀ lórí wọn àlè mọ́tètè láǹfààní ṣe bẹ́ẹ̀. báwa mú fíkì kan jáde wọ́n ní ẹ mẹ́jọ àgbàgbé o wọ́n là nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam níbi táwọn ṣe rò pàwọn lè má ṣe gbogbo ara gbọ́ ọ̀rọ̀ yìí ìpé tánàbí bá ń kírun fájírì gbà ní pé ńlá nẹ́bí ó ka Fátíhà tán ló wà mẹ́nu lé súra súra tí ó mẹ́nu lé áyà tí ní súra ní òun ní yóò mọ lọ bí áyà 60 áyà tí súra ní yóò mọ lọ bí áyà 100 wọ́n wá rí ìgbé ànábì ó kà ní ìgbà ní ìdébí pé àsìkò tá ànábì máa ń parí irun yóò jásìkò tó ṣe pé yá àrífò rọ́jò lùsìdẹ̀lìsà níbi òkòkò tó kù tẹ́lẹ̀ òkòkò ó ti máa pákó òde pé ẹni ó jòkó ó ti máa mẹ́ni wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní ẹwájá gbé báyìí wọ́n ní ká tó wà ní ìyànlá wa Aisha radiyallahu ta'ala anha tó ní ànábì máa ń kírun àṣùbá ń gbà míì àwọn obìnrin sì yí máa ń wá mọ́sálásí wá kírun àṣùbá ó ní tó bá sì ń lọ báyìí àsìkò tó máa ń padà sílé lẹ́yìn irun àwọn obìnrin

ó tún wọlé kọlẹ̀ ó tún lọ bí sẹ̀mùtì rákẹ̀ ẹ̀yọ̀ kan ó mọ̀ sí rákẹ̀ ẹ̀yọ̀ kan yẹ káàdùn bí ẹ lò tó wákàtí kan tí ó bá padà kí rákà méjì yóò bẹ́ẹ̀ lò tó wákàtí mélòó ah ọlọ́run ọdún tí ó bá wákàtí méjì ni ó wà lò fi kírun ah òrùn kó padà jí yóò di yọba wọn fi kí ìtawọ̀ láwọn lórí ọ̀rọ̀ yìí ní agbára ní òní agbára ọlágbára wọ́n rí bí àfẹ́ rí bí wọ́n lè rí àwọn àlùfáà mi wá dáhùn lórí ọ̀rọ̀ yìí kàlhàfi lè fi hajar al-Asqalani alayhi rahmatullah ọkọ̀rọ̀ àwọn àlùfáà mi wá wọ́n ní kọ̀ríbá nílẹ̀ sàwọ́ àtàwí yìí kìí ṣe gbogbo ìgbà ẹmọ́jà ṣùgbọ́n tí lọ́tà lọ́nà ìbá fà rọrùn yóò fa àwọn àyè yìí náà níjọ́ tí wà nẹ́bí bá ti ṣọ́ọ̀tù yóò àwọn àyíyí yóò ṣe dé ní yóò ṣọ́ọ̀tù ìpẹ́ ti má kò júwe pà nẹ́bí ma ń káyà tó bù wá ní sájírì ẹ̀rí náà ń bẹ pà nẹ́bí ma ń ka kúlẹ̀ àwọn òdòbí rọ́bì fálákì àti kúlẹ̀ àwọn òdòbí rọ́bì nọ́ọ̀sì níbi ìró fájírì nígbà míì níjọ́ júmọ́ àjúmọ́ àtìré ànẹ́bí a mọ́ ka ṣúrọ́tùl àhálà kí sì mọ́ ka ṣúrọ́tùl gọ́ṣíà àhálà lákọ̀ọ́kọ́ gọ́ṣíà ní ẹlẹ́ẹ̀kejì ó ṣòbó láti wá gbéjú náà àwọn míì náà wà fún àtúwá lo àdínì bá nẹ́bí lo áhálà àti gọ́ṣíà bí ṣe ìṣẹ́lọ́dù kan wọ́n ní sábà pé áhálà kéré sí gọ́ṣíà tó tó bá jẹ́ pé áhálà ló kọ́kọ́ kí tó padà wá ń ké ṣúrọ́tù lò because rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ó padà fẹ́ gùn ju àkọ́kọ́ lọ èyí ó náà ti ṣe lálàyé tó lè kí lọ́bẹ̀ lọ sí ah, ọ̀ṣùgbọ́rọ̀ pẹ́lú ọ̀bìnrin àwọn máa wà kòjú ìbáyìí wá máa wà kòjú ìbáyìí wá àwọn afáwa ní àlàyé rẹ̀ ní pé kálọ̀wù rẹ̀ dára wa láàrin níjọba bá ti fa àwọn èrè kéwùgùn yóò fa àwọn àyè yìí náà gùn ẹ̀jẹ̀ ṣoṣo ní àná ìjọba bá ti fa kéwùgùn yóò fa kíni àwọn àyè yìí náà gùn níjọba bá ti ti dín yòókù yóò fa àwọn àyè yìí kọ́ yóò mú wa lẹ́jú rẹ̀ <clears throat> ló jẹ́ pé wallahu ta'ala a'lam hadithi Hudhayfa kan náà bẹ nínú Sahih Muslim káde fi yanjú ọ̀rọ̀ ni ẹgbẹ́ bí àti Imam Nawawi rahimahullah àti mọ́rọ̀ náà wá nígbà tán àwọn Shafi'iyya tájọ ń fa kínní láàrin ara wọn ẹ wá hadithi kan bẹ́ẹ̀ ọwọ́ àpótà hadithi Sahih Muslim ẹni Hudhayfa ibn al-Yaman àwọn ní òun kí ní pẹ̀lá nígbà Muhammad sallallahu alaihi wasallam záàtà lẹ́yìnlẹ́tẹ̀ lóòrùjọ́ kan lókí ni ó òòrùjọ́ kan ẹmà wọ́nà ó yíò ń jọ́rọ̀ tàbí ní adáàrí sọ lẹ́ẹ̀kan pé àníbi tó bá ti fàágùn àwọn rùkú yòókù náà wọ́n gùn òdó ibá nígbà tá àmọ́ kí olóòrùjọ́ tó bá kí

ìwọ́n gùn lẹ́yìn so má fojú ní gbogbo ẹ ti gùn bó ti gùn bó ti gùn má fi wò ó fẹ́ gbọ́ yé mọ́nu o mọ̀ súrà tí ń jẹ́ súrà tún bá kọ́rọ̀ tí ń bẹ súrà tún nìta ìjẹ́ kí ni ìtì ń bẹ Ali Imran ìtì ń bẹ àmọ́ kí tó mú wọn dákọ̀ ẹ̀ báyìí náà kìí sáyà kéékèèké ní bẹ́ẹ̀ àwọn àyà àgbẹ̀ náà ti kí ni ó ti pọ̀ ẹnigbà wọn wá ké bẹ́ẹ̀ tó ń bọ̀ rọ́kà ilé àwọn lọ ni òde bá ti bí nílùú yamani onígbà nàbí wá ké súrà mẹ́tẹ̀ẹ̀ta ìlú oníláka kan ànábì wá rúkú fàjá àlàyékù ó là nàbí wá ń sọ báyìí lórí rúkú subhana rabbiyal azim subhana rabbiyal azim ó là nàbí wá ń wí báyìí ìwà ń wí báyìí ó ní bàkà nà rúkú ruhu náà wọ́n mí kíyàmẹ́ ilé àwọn lọ ni fàkà nà rúkú ruhu náà wọ́n mí tọ́nà tẹ́ nù tàbí náà wù mọ́ tún lókàtà onígíní alìmẹ́sìlò ayé mẹ́sìlán ní kíyà rẹ̀ ó dé rùkú ànábì ìjọ́nà bí rùkú náà tó gùn dé rùkú dé tó fẹ́ gùn bó ti dúó náà ni súnmọ́kà ó là tó wá sọ pé sami Allahu hamida ó nígbà ànábì sọ pé sẹ̀mí Allahu liman hamida wútán súnmọ́kà ọmọ àtúndúó tọ̀wílàn ìdúó tà nábì tún dúó lẹ́yìn ìrùkú yẹn náà ọba tún fàágùn ó tún dúó dúó dúó dúó ó ní dúó náà kọ̀rí bá ń mi máa rọ́kà ìdúró nǹkan náà tún bẹ̀rẹ̀ tó bó ti ìrùkú ẹ̀mọ́ àdìsí ti wá jọ tàwọn pàdé òjò òjò òjò ọ̀rọ̀ táàrí nínú afáwọn alhafi nìyànjú Hajar al-Asqalani alayhi rahmatullah tí wọ́n náà kọ́là wáwọ̀ ọ̀rọ̀ ńlá ni so ka dara wa laamu isise alabi le so awon afa ti won ni awon oro pe awon ayita wi n bele to fe poti hadith ni awon to wa fish pelu ile ina wani a eh le je ka yi ni kini na fi la keje ru ara ya edako inu ni abi n ko ejo alabi so bu wa pe so lu ṣe tá àlọ́bí ní pé sọ́lù náàfílá kàmọ́rọ̀ àìtùmú ní usọ́lì náàfílá kó wá ní sọ́lù fàrídọ́ kàmọ́rọ̀ àìtùmú ní usọ́lì alfàrà yẹ́ bẹ́ẹ̀ lọ àlọ́bí ti wí àlọ́bí ti lẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin ilé ìjọba ẹ̀dá kan gbogbo àwa الإمام الخطابي الجمزوري أظن إمام حبيب الشيخ حبيب عبد الرحمن يوني عبد الرحمن يوم يوم ترفع tó tó ìgbénu ìgbé àbá àbùmáìd ìmáàmù ìmáàmù ọdún ni ó gbá ìmáàmù ẹ̀yìn náà bẹ̀rẹ̀ ọlọ́run báyìí bá lẹ́bí tí máa ń kírun ó lékè ní òlẹ́gbọ́ yìí ẹ máa bẹ̀rẹ̀ ọlọ́run kírun fún wa láti sìn ẹ máa bẹ̀rẹ̀ ọlọ́run kírun fún wa láti kírun ẹlòmíì ti ronú pé ah ìrúwó máa gùn látàwọn kò ìrọ̀ ìrọ̀ ànábì kọ́ àwọn ìmọ̀mù náà lẹ́kọ̀ọ́ ìyẹn ò làbíìsì tó tẹ̀lé bóyá ká rọra bó bẹ̀rù àṣìlẹ́rù bí ká sọ lọ́sẹ̀ tí ń bọ̀ ni o ẹ̀rọ ẹja kan kí lórí ìpè àwọn aṣàlàyé rẹ̀ nínú èyí tó ń bọ̀ kí làwọn ẹ̀mí kí lọ́wọ́ ìmọ̀mù ẹ̀ lẹ́nu. Anas bin Anas bin Malik náà ló ló sọ eléyìí. ما صليت وراء إمام قط. أخف صلاة الله wàlá àtẹ́bùmọ̀ sọ̀látẹ́n fi rasulillah sọ̀lá tòrẹ́gẹ́ bá tún fún àwọn ìmámù nínú ìmọ̀ràn yìí náà kò fi ń dí àwọn ìmámù Anas bin Malik radiyallahu anhu ó ní máa sọ láìtù wàrọ́ à ìmámin qattun níbi kan ní máa sọ láìtù khalfa ìmámin qattun ó ní ìkírun lẹ́yìn ìmámù ṣe pé ìrun ìmámù ọ̀hún sì fúyẹ́ ó fúyẹ́ ni o irun ni ó ti kọ̀m̀plíìtì bó ti yẹ kó kọ̀m̀plíìtì gbogbo nǹkan pè sára àrùn náà tó tó àlẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam ọ̀rẹ́gí gbogbo ẹ̀jẹ̀ kan máa ń sanra jẹ́ máa ń wá lè mọ̀ tó wà lọ ìgbé ọmọ kápẹ́jì mẹ́ta lórí gbó àwọn tán láàánú bí ṣe máa ń ké anas lóye olówó rẹ ní tí irun rẹ fúyẹ́ kò ní fàágùn fa ìfàágùn rẹ kò ní kó má mójútó tó bá yẹ kó mójútó lórí irun ọlọ́kùn tó ẹnìkọ̀ kan wá sí o ọlọ́kùn fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ o àwọn atún àlàyé lè ti ní ti ń bọ̀ àmọ́ yìí máa ń mú wa ìbá wa ṣàtúnṣe ilé adìlú wa bí mọ́lẹ̀ yìí wọ́kọ́ rẹ̀ yìí wà ilẹ̀ yìí wọ́fọ́lẹ̀ ayé bí dáná lọ ìyá kò ẹ̀yìn máa náà fi hàn wà ní bí ثم تزوج بالهوى والمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء بإذن الله وتعجيا وتلاميذ أصفر أولي أنصر سنة جوني من حلقة يا طالب العلم في أول دروسك نسكن يقوى وقوى بإذن الله على القصيدة الحائية الماذا؟ للإمام السجستاني رحمه الله عبر آه، بسيطه المريدان بقنا آه، فؤاد أبو طالب العلم إلى تعقد كني تعظيم العلم تعظيم العلم آه، الموارد مشنوره àmọ́ tá a ṣe ni pé a wá software àwọn tó bá ní app àbí kí ló kọ́tẹ́ máa ní ó gbé sórí ọ̀dọ́ so òun là á mọ̀ kí láti máa fi kọ́ àdá gbogbo ẹ̀ náà sì ló bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lá ní òṣìṣẹ́ àfihàn yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó máa sábà wá sí ìrọ̀rùn ó sì gbà lẹ́sẹ̀ lọ́yẹ̀ kan ó sọ́lé láti máa sọ́lé máa náà fi kọ́lọ́ sórí ẹja àwọn tó wà ní mọ́ṣáláṣí ìtàkọ́ lára tó lọ ọ̀nláì àwọn ọ̀nláì léèrè tí wọ́n máa ń kọ̀ lọ ọ̀yà kámi sọ à tí ó bá ní wá sí ìfàkọ́ sí ọ̀tọ́ yìí wà fàdọ̀lẹ̀ عليكم السلام اه كان يقول علي لك سيما يوم سليمان sáré mọ̀ lọ́wọ́ bí sí wọn bí kí gbàgbé kan ní kíyàn kan wá látàrọ̀ wọ́n ní pàtàkì náà ní ṣé ní kí àlébí máa ṣèdájọ́ nínú ọjọ́ ọ̀sán àmì àbíkó máa ṣèdájọ́ fún wọn ọ̀rẹ́ta fi owó tó wà níyẹn ní ìbéèrè yìí jọ máa tẹ̀sí wà náà ìgbà tó lọ́wọ́ sọ́kà ní ọkùnrin Muhammad sọ̀rọ̀ àti wọn pé fáàkùn lẹ́yìn náà bí máa ń jọ̀rọ̀ wá ṣe ṣé ká lẹ́nu ìmọ̀ ṣe dájọ́ fún wọn pẹ̀lú Al-Qur'ani ìbìnrin àbí pẹ̀lú tíra ṣe ń bẹ lọ́wọ́ wọn. àkọ́kọ́ ni pé àwọn mùsùlùmí tíra kankan a gbọ́dọ̀ fi ṣèdájọ́ láàrin ara wa àfi kí ni jọmọ́ àkọ́kọ́ àyàfi àkọ́kọ́. tá a bá sì fẹ́ ṣe òfin fáwọn èèyàn àkọ́kọ́ a fẹ́ kọ́yàn ní ẹni tí nípa ìdájọ́ múlájọ́ rẹ̀ wá àkọ́kọ́ má mú dájọ́ ẹ̀sìn rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí láti mọ̀ bíbélì abàdáni abàdáni má mú mùsùlùmí ò sì gbọdọ̀ ní kankan ṣe pẹ̀lú tíra tó wá fi yàtọ̀ sálù Kùránì ní kankan ṣe tá à ń wí kọ́ wá níbẹ̀ lọ́sibẹ́ máa mú kankan nípa ìsìláàmù níjọ́ kan àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ànábìrà wọn tá kàńdà ẹ̀ẹ́ tawra lọ́wọ́ anabi lọ́wọ́ Umar ibn al-Khattab rẹ̀ lọ́wọ́ àlẹ́ bánabi fi gbá yìí ojú anabi pọ́n ni ojú anabi pọ́n Umaru ogun tí lòun ti yá sí i títún ní ilé ìtọ́ ọ̀gbọ́dá ní ilá síra àwọn alùpùpù náà ni kí ni àwọn anabi ní tó lọ́wọ́ rẹ̀ sí wọn gan bí Musa bá ń bẹ láyé gan kò ní í ṣe nǹkan ní ìkọjá kó tẹ̀lé ní Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́gbẹ̀ẹ́ ní pé ẹ̀rí pé nínú ayàtàwà alákílá náà ọlọ́ọ̀bá náà sọ pé wà muhaiminan alayhi Al-Qur'an ti jẹ gàba lórí gbogbo àwọn tírà tó ti wá síwájú ẹ̀ tó gbogbo ohun tẹ́ bá rò pé ẹsẹ́ nínú àwọn tírà ń ti ń bẹ nínú al ṣùgbọ́n tá ní mùsùlùmí tọ́lọ̀ ní kó kẹ́kọ̀ọ́ pé al dáadáa tó láti lè máa ṣe àwọn comparative lectures ilé iná kò sí tó burú mẹ́ kò sí kíní jama kò sí tó burú bẹ́ẹ̀ pé ọfẹ́ fi botlan irọ́ àti òfò tí ń bẹ lọ́wọ́ àwọn tán rò páwọn gbé dání pé kí ní tẹ́gbé dání yìí ẹ̀ ọwọ́ ọmọ ànábì ádámọ̀ ti tẹ̀ ẹ́ wọ́n ti dàrú ìwọ náà wúgbò mi olúwo ti sọ̀rọ̀ bí ìtúwó tó sọ bí iná sọ́nà náà ló sì sọ méjèèjì yìí ó tún wo tó lúwa tó sọ bí ìtúwó tó lọ́nà ló sọ eléyìí náà àbúkáwà ẹgbà wípé ní bẹ́ẹ̀lì láti kàbí tọ́lọ̀wọ̀ àtọ́mì ènìyàn ti ń já ó sì ó sì bẹ́ẹ̀mú ní ọlọ́jọ́ náà ìgbẹ́bẹ̀ ni ó mọ́rù gọ́mà kó wá kó jáde ah, báyìí báyìí báyìí láwọn ọmọdé àwa tí wọ́n ṣe ọlọ́mọ́sàbáwà táwọn lẹ́sàn lórí àmàrà wa malami ṣùgbọ́n ọlọ́mọ́sàbáwà ti dáadáa fún ọ yà sọ àwọn bàbá alájá o láti àwọn àjájá sọ̀rọ̀ bí níkà omi náà ti ní kó wò kí ẹnìkan lu àánú kí bàbá torí pé nínú tó gbọdọ̀ yẹ sẹ́ni bá fẹ́ mọ̀ ṣe kọ̀m̀pẹ́rẹ́ sí ilẹ̀ tí ọ̀sẹ̀ tí wọ́n fi ara ẹ̀ balẹ̀ má ṣèlérí má ṣèlérí má ta fẹ́lẹ́fẹ́lẹ́ ọgbọ́dọ̀ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ pa ìsìláàmù tó fẹ́ dìfẹ́ǹsì tó bá ti lẹ́kọ̀ọ́ pa ìsìláàmù tó fẹ́ dìfẹ́ǹsì wà á rí pé ìgbà ẹ̀ wà tó ló fẹ́ lọ tákù ẹlòmíì ó wà lè mọ ọgbọ́n kan tán iná tó bá ti wá ń bá nǹkan débi pé kò yí ẹ mọ́ máa ń fi wèrè dọ́ọ̀dì ẹ̀ lọ́dọ̀ fi wèrè fún iṣẹ́ bá dà sọ́dọ̀ àwọn tí wọ́n ti àlò àhàlà zikiri nǹkan tó máa ta àwọn. àwọn bàbá alájá tí ló kó bọ̀ òtẹ́ tó kò fẹ́ gba defeat ọkìnní kò fẹ́ gbà kó yẹ Jésù kò padà á mọ ayẹ́kọ̀ọ́ fún rẹ̀ ló sọ ọ̀rọ̀ ìjáde àti ìṣògbọ́rọ̀ òun láti sọ̀rọ̀ pẹ̀lú ó ní òun bẹ lórí stéèjì ni òun bá pa sọ bí ààrẹ fúnẹ́ẹ̀lì tó sì pé ni òun bá ṣe dìbéètì ìjọ náà ó ní òun náà lẹ̀ mọ́ gbà pé jésù jésù padà bọ̀ ní tó lọ gbà lọ onígbà tó wá yá pípé bí rẹ́fẹ́rẹ́dì bí kìlí kan ní bí yóò ṣe challenge òun ni ẹ̀rọ ti òun àwọn ẹ̀sìn ń sọ̀rọ̀ lọ orí ẹ máa wo mo ti ń di fídí ẹ lọ mo ti ń di fídí ẹ lọ ó ní mo ti ń fáìn ẹ mo gbà yẹn ó ní mo rẹ̀ ti ń fáìn so yẹn ni pé o ti gba star lójú àwọn èèyàn ó ní ẹgbẹ́ ju pẹ́sẹ̀ kan wá nínú òun ti èyí jẹ́ tiẹ̀ mo ní pé nínú òkú àtàlàyé ẹ́ tàbí ẹ̀kọ́ mọ̀ sí tàbí ẹ̀ta gbà fún ẹ̀ta tẹ̀lé àánú ni àlàyé ní of course orúkọ ni ẹ̀hẹ́ ẹ̀rọ sí pé Muhammad tí èèyàn fi kú tí ìgbà gbàgbé ládíṣẹ́ yẹn o pé bọ̀ Jésù ẹ̀yìn náà gbà yìí gẹ́gẹ́ ni ṣùgbọ́n ní ìpín olóyẹ tí a gbà fún ibi tọ́rọ̀ ti dàrú bọ́bọ̀dá lọ́wọ́ náà nù bọ̀dá bá ní àwọn kan rí báyìí lásán ó kan ayọ́ ẹ̀ṣẹ́ ìdáre ọ̀rọ̀ ló fọmúlá dọ́ọ̀dí ẹni fún rẹ̀ ló sọ mẹ́wùlẹ̀ lánúlẹ̀ ọkọ̀ yìí fún rẹ̀ ló sọ ní ìparọ́ wọn ilé lọ òun sí ẹ̀sẹ̀ lè máa sọ lọ́rọ̀ àgbọ̀ báyìí ah just like that just like that níjọ́ náà tí yẹn gbé ṣubú ẹnìkan lálàyé ẹnìkan lòkú jáde kò lè tó bá fáńkà ní tó kú bàjẹ́bàjẹ́ fáńkà ní kíni jẹ náà wọ́n ti ń kú bàjẹ́bàjẹ́ bàjẹ́bàjẹ́ abọ́gbà tí ó mọ̀ tí kó wá padà sọ́dọ̀ àwọn àfúrà fi ẹ̀dá kù ìní tọ́mọ̀ gbọ́ kó lè sọ fún yín ẹgbẹ́ ọgbọ́n ẹ̀ṣẹ́ tiwa ìmọ̀lá fi ṣe ibi tó bèrè lé ìmọ̀wọ̀ padà pàdé mi lọ́la àwọn fẹ́ àwọn àfà kó dàbí òjò ọ̀la dá oṣù kan fún tí wọ́n lọ wá lọ ṣe research wọ́n ti lọ wádìí ìgbà wàá tún jòkó àmọ́ lọ question míì tí ò bí ọmọ lọ hu jáde mọ lọ hu jáde mọ lọ hu jáde kí wọ́n lọ bọ́ múlá dọ́ọ̀jì ẹ̀ múlá dọ́ọ̀jì ẹ̀kọ́ ni ìrọ́bà ayé dọ́ọ̀jì ẹ̀ ni ọkọ̀ ọ̀dà lọ́gbọ́n pẹ́lẹ̀ ọmọ lọ dàdú ọ̀ dọ́ọ̀jì ẹ̀ ọkọ̀ tako ọmọ ìgbà yẹn ló wá ní ìwọ́sẹ̀ wa lọ ṣe research wọ́n tún wá padà wá tó sọ́dọ̀ gbèrè pé àdéjọ́sí ò padà wá mọ́ hmm, research tó lọ sí èyàn fọmúlá dọ́ọ̀jì ẹ̀ lónà because ó ti take claim ike kò padà wá mọ́ ìjókù ní kọmọ lọ́wọ́ gbogbo míìsì tí wà fi ní tíátọ̀ pọ́ ti ìyíò náà ló wá gbá ìyíò náà ló gbé bẹ̀rẹ̀ náà àdíìsì Aisha tẹ́lí tó takò náà pa Aisha ọmọdún mẹ́sàn-án ó sì ọmọdún mẹ́sàn-án sílé kìnìyàn ní òfin tó fi dé bẹ́ẹ̀ náà ó fẹ́ challenge náà ni àwọn yíò náà kọrù ju abà náà ló bá ti bó tún tapò yíò náà pé kí ní jẹ́ bẹ́ẹ̀ àtàbí olè fẹ́ ọmọ ìkèrè gbogbo àìmọ̀kan ọ̀sánú àìlàdíkẹ̀ nǹkan tó látàrà ìtàn àmọ́ tó ti lé ti bá máa jẹ́ àlàdájá bí yóò nìkan lè tó ti ẹ̀rìn ìmọ̀ yóò ẹ̀rìn kí ni ìsábà fúnlò ilé rẹ̀ báyìí ṣogbo la ń lọ ní pé àwọn nǹkan tó lè tìyàn débi síra rẹ̀ lọ tí wọ́n jẹ́ bí mùsùlùmí nǹkan àgbọ̀dọ̀ fi ṣe dájọ́ náà ẹni tí ìbá wá ṣe mùsùlùmí tábà fẹ́ gbé ìdájọ́ lé lórí òfin àlùkùránì náà lè dájọ́ lórí ẹ̀ lóòótọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ àdébà Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹ̀ka wọ́n ní ìdájọ́ òun ìjà pàṣẹ ìtàlùkùrá nìyà mọ́ wa wọn ẹlẹ́kejì lọ́wọ́ bèrè ìsinmi torí pé àwọn ṣẹ̀rí àti wà yìí náà gbogbo àwọn tí wọ́n ṣe mùsùlùmí ìwọ̀n òrùjọ lórí ẹ̀ wọ́n bá dúró gbéra kìyàmà fáwọn ọmọ náà tọ́ba wọn náà tán wọ́n máa bí wọ́n pé mẹ́sà wákàtí mara àwọn yìí ọlọ́pọ̀ fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó fi ọ̀rọ̀ náà yẹ nǹkan ọláwà lọ fi sọ ara ata aha aleykum salaam wa rahmatulah. aywa wọ́n ní lẹ́yìn sẹ́mi aláwọ̀ lè máa hàmìlá ẹni àmọ́ aṣọ àbájìdì dúró ah very good question very good question. Èyí tá a máa ń ké lẹ́gbẹ̀ẹ́ àwọn kọ́ni mi tẹ̀lé dábàá ti sẹ́mi allah alayhi wa sallam rabbana wàlá kalham gbọ́dọ̀ mẹ́ta ṣe hamdan kathiran tayyiban mubarakan fi mubarakan alayhi kama yuhibbu rabbuna àtàwọn àbùkárù mi àwọn yìí làágbìyànjú àti máa wí àmà wí àmà wí àmà wí pẹ̀tẹ̀tọ̀ títí nínú àwọn àlùfáà tí wọ́n sọ kí nìkan ọwọ́ tàlánù mafis ọjọ́ tó ọ̀rọ̀ ilẹ̀ àà ìmínà ti wá sílẹ̀ yìí tó ti méjì kílẹ̀ mú ni ọ̀rọ̀ Rashid muhammad ibn salih al-uthaymin rahimahullah wọ́n ní hálà kan wà lórí ìrun táwa ní sọ kankan ìmọ̀ ọmọ gbọ́ tí a mọ̀mù tí ó lọ́wọ́ mọ̀mù tí wá tún tán níbi tọ́ ọba wà ọgbọ́dọ̀ mọ́ títí mọ́ wí àyè tí ti wà àwọn èyí tí bá rí ọmọ alhamdulillah àti bẹ́ẹ̀ wọ́n ní pé kí ni ìjà tó wà fún ẹjọ́ mọ́ ọmọ fẹ́ ìyàwó mẹ́rin mọ́ àti pé kí ni bẹ́ẹ̀ ti tẹ́tẹ̀ fún àwùjọ ẹ̀ka wà wà tuntun jọ wọ́n ní ẹnìkan wà ní niger state ó fẹ́ six wife so wọ́n ní àwọn adílé rẹ̀ pé sílẹ̀ yẹn ó wá ní pé kò sí nínú ti sọ pé ìdí àtẹ̀yìntọ́ bá fẹ́ ju ìyàwó mẹ́rin lọ tó wọn ká padà sọ pé ìdílà kó fi àwùjọ yẹn sílẹ̀ àti kó kọ àwọn ìyàwó yẹn kó kọ wọn kalẹ̀ àwọn ní ṣe ìṣèlú ìsọlẹ pé kò wá sí àgbọn tó bá fẹ́ ju ìyàwó mẹ́rin lọ àti pé ṣé bàbá yẹn ẹni yẹn sì jẹ́ mùsùlùmí pẹ̀lú bó sì fẹ́ ju ìyàwó tó fẹ́ yẹn lọ. ìbéèrè tó dáa lè léèrè ìjẹ́ mùsùlùmí gbọ́dọ̀ fẹ́ ju ó lè fẹ́ ju ìyàwó mẹ́rin lọ haram kí láti حرام بإجماع haram bí ijmá ahlil bí ijmá ahlil a gbọ́dọ̀ fẹ́ kọjá ìyàwó mẹ́rin ìjẹ́ tí a bẹ̀ fẹ́ ní bá fẹ́ kọjá ìyàwó mẹ́rin àwọn àlùfáà wa ní kíní kan lákọjá gbọ́ yé gbogbo àwọn tá a ní ṣe wà sí fáwọn èèyàn ẹ̀kọ́ ní kíní náà ìjìyà bẹ fún àwọn ẹ̀ṣẹ̀ tó bá tóbi gbogbo àwọn òṣùpẹ́ dágbò àná yìí gbogbo nǹkan kọ́ là á máa ń béèrè pé irú ìjìyàwó ní jẹ fún pàtíkúlẹ̀ ìṣẹ̀lá yìí ìmọ̀ bóyá ọ̀rọ̀ ní o irú ìjìyàwó ní jẹ lórí irú pàtíkúlà ẹ̀ṣẹ̀ báyìí sándàdì yá tí ń jẹ́ tó jẹ́ sándàdì fún gbogbo ohun tó jìyà kí ni sándàdì yá ó wọ̀ náà lọ́mọ ṣe wa lọ́mọ náà additional wá ní àwọn irú ìyàbí ìta mọ́ rí ló ká gbọ́ fáwọn kan wọ́n so wọ́n kọlu náà wọ́n so wọ́n níbi gìrì jíṣẹ́ wọn wọ́n wá dẹnu wọn kólẹ̀ ẹnu wọn ti wá ya báyìí ẹ̀jẹ̀ wá ń yọ ń bẹ̀ gbogbo ẹ̀ wá sí mẹ́ wọ́n láwọn wo làwọn ilé wọ́n láwọn tí wọ́n mọ́ ń túnu nígbà tá a bá ń gba ààrẹ lọ́wọ́ ẹ̀rẹ́ fún yìí o ìyẹn ni pé lẹ́yìn pé wọ́n ti kọ́kọ́ wọ́ọ́ iná so generally wọ́n ti wọ́n pé kíní kan ẹ̀ṣẹ̀ ni o èèyàn jìyà owó kọ́ pé ìtumọ̀ yóò jìyà oníjìnnú iná àwọn ní àwọn èèyàn wá pọ̀ tọmọ sábà béèrè nù kan báyìí ẹlòmí ló pé èèyàn gbọ́ ìyàwó lé wọ́n bá lọ rí yàlè pẹ̀lú ọkọ rẹ̀ irú ìyàwó gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló wà fún ẹni bẹ́ẹ̀ ah, gẹ́gẹ́gẹ́gẹ́ bò onídìnnà ni àbí èso onídìnnà onídìnnà yóò wọ́n náà yóò jẹ ìyà abákálẹ̀ mọ́ wá pàtíkúlà báwo náà ṣe dìzáìnì ìyá tí ẹ̀ àìfẹ́ gbẹ́rù ọlọ́run tó ní ohun nǹkan yẹn sì ń gbọ́ ẹlòmíì láyàtẹ́ lọ́run olómúrú ẹ̀rì náà ẹ̀nà olóhùn òní jìyà tó wà fẹ́ni tó bá fẹ́yàwó ju mẹ́rin lọ nínú Al-Qur'an ó gbàgbé pé tó bá ti fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ipò onízì náà lọ wà tó bá ti fẹ́ kọjá ìyàwó mẹ́rin ipò kí ló wà ẹlẹ́kàrún nú àwọn ìyàwó rẹ̀ jìnàlẹ̀ jọ ṣe ìkẹfà jìnàlẹ̀ jọ ṣe ìkeje jìnàlẹ̀ ká ní mẹ́lẹ̀nà ló fẹ́hùn 86 so ìyàwó 82 obìnrin 82 ló nìkan bá ṣe jìnà tó gbọ́ àwọn 82 tó lé lórí àwọn ìyàwó rẹ̀ náà àwọn obìnrin náà ó nìkan kọ́ kí làwọn náà aláṣẹ́wó làwọn náà onílìlẹ̀ gbogbo wọn so ìjì àti bá ti wá ń bẹ fún ní zìnà oníṣẹ́ kí ni ń bẹ fún wọn náà zìnà ní ṣe àdáwò tí ó sì kó bá wùjọ náà ni àdáwò tí zìnà máa ń kó bá wùjọ torí àwọn pẹ́lú tí ìwọ nìkan kò lè satisfy gbogbo wọn wọ́n padà tó mọ̀ ìwòta náà wọ́n wá dá àjàkálẹ̀ àwùjọ àwùjọ tó irú ọkùnrin yìí nìkan kọ́ làmọ̀ wí àwọn obìnrin náà bẹ́ lọ́dọ̀ rẹ̀ náà aládánwò làwọn náà alágbàkóso ni wọ́n ẹrú ọlọ́wọ́ bá kan bẹ ohun bàbá wọn ọlọ́wọ́ bá ṣe dáadáa fún ìyànà ọlọ́run gbé wọn pàdé ọkùnrin tọ́nà pé kó ní nǹkan lọ́wọ́ dáadáa ní àwọn yóò lówó débi ẹ̀ bá dákọ wọn ẹ̀pọ̀ fúnbẹ̀ mọ́tò ìdí ọmọ wọn bí àwọn àkáǹtì fẹ́ ni wọn àwọn ọmọ àwọn adéyàwó ẹlẹ́ka àwọn ọmọbìnrin náà ìyàwó ẹlẹ́kẹ̀ló ẹlẹ́ka àwọn wọn ti gbọ́ wá sí àwọn afáṣọ náà lọ ìyàwó márùn kẹ ọkùnrin ní ẹlẹta àwọn àwọn olè ní o ó ti ti lé o ìbáná tí o kẹ̀kẹ́ báwọn mo lérò pé ohun tí wọ́n gbọ́ náà ni lọ́kàdẹ́gbà gbọ́ pọ́pọ́ ló dáná ní ẹni ìwé kó kà wọn wọ́n gbọ́ nílé òun àwọn olè òun àlàkùnlé ha níyà yìí lọ́sùn bí arí wọn pé ẹ̀gbọ́ bàbá ìrùpá lè kọ́ńtínú ìmárìjì wà nínú kí ló dé mo sì ọ́ ní ẹ̀ẹ́sẹ̀ níyì ní ìtọ́jú rẹ ní àìlú tèmi gán dùn pé mo fẹ́ràn yín lọ́pọ̀ fáàrí mi mo jẹ́ fẹ́ràn lọ́pọ̀ mi àmọ́ ọlọ́run ọgbọ̀n òfẹ́ ká fẹ́ máa rán èmi mo sì lé Allahu Akbar èmi ni kíni èmi mo lé à ẹni wàá lè yọ dáre lè fi ọlẹ à pẹ́ ẹ̀fí mi lẹ̀ ló fi ra o torí àdìfẹ́ ra wa fẹ́ àná lè wọ̀ ni àmọ́ wá fẹ́ràn rẹ púpọ̀ àbá fẹ́ràn mi yóò kó mọ́tà àti tẹ́wọ́ pé mo fẹ́ fẹ́ràn ara mi ẹ fi kan lẹ́nu àwọn ẹ̀dẹ́bí ọkọ̀ fẹ́ràn òun ìyẹn òun mọ̀jẹ́ dáa ah nílò àsìkò sí ni wọ́n fi lẹ̀ máa gbogbo ìkódà nínú tó gbà wá jẹ́ ni pé bí ìyá yìí yìí àbá àti tó ń pè wọ́n ti wá àti pé wọ́n kò ní ọkọ̀ táwọn kọ̀ọ̀kan lè mọ̀ ní pọ̀ àbọ̀ wà sí tó wá tọrọ wá sí tọrọ wà sí tọrọ wíwà sí ti débẹ̀ náà ló débẹ̀ yìí sọ̀rọ̀ náà musa àwọn akókò lè wá alẹ́kùnlé ha ìgbàfẹ́ mo lè pe ẹ̀dàkùn ẹ̀dà kẹ́kọ̀ọ́ obìnrin náà kí làwọn náà oní alágbèrè làwọn náà ìjìyà tí wọ́n ní bẹ ní ti ọlọ́kùn sàánú wa o so àwùjọ tí irú nǹkan bẹ́ẹ̀ bá wá wá kí ní burúkú ní bẹ́ẹ̀ àwùjọ bẹ́ẹ̀ àdánwò sì ní bẹ́ẹ̀ àwọn tí wọ́n dúró dúró pé yóò ní ṣẹlẹ̀ láwùjọ yẹn ọlọ́kùn sàánú wa sanwó lẹ́sàn lórí ẹ̀ káwọn èèyàn túbọ̀ tún wọn lọ́wọ́ lórí ẹ̀ láti má jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó kọ̀ǹtínú láwùjọ wọn máa ń ta àlà. àwọn anìjọ́sìn wàá rí lẹ́nu ní mùsùlùmí kásẹ̀yàwó kọjá mẹ́rin tààràtà fún mẹ́sàlàyé náà mọ̀ níṣẹ́ ìṣẹ́lá kọjá wọn gbọ́ yìí ọ̀tọ̀ ní tó ba Islam jẹ́ mọ́yìn lára táńkì nínú àwọn akéwì Islam bí yóò bá ti fọ́ọ̀lù sínú náà wá kíbù Islam tí yóò fọ́ọ̀lù síbi tó ba Islam jẹ́ Islam ló bàjẹ́ mùsùlùmí náà sì ní rẹ̀ tó ẹni tó bá fẹ́yàwó kọjá mẹ́rin èyí wọn yọkù nínú Islam àmọ́ wọ́n bá wá ní àwọn ọ̀daràn mùsùlùmí nàmbà wọn ló wà bí wọ́n bá wọn bá fayé lẹ̀ àwọn àfáà tó lókọ àwọn àfáà tó ń jẹyìn kódà irú àwọn ọmọ tí ó báyìí àgbọ̀dọ̀ kírun sínú wọn lára ẹ mọ̀ irú àwọn tí ó kí irú àwọn tó ṣe bẹ̀rẹ̀ lé kí ó jẹ ìta ẹ mọ̀ mú wádìí ẹ̀rẹ́ buhari ti pẹ́lẹ́ kí ó lòótọ́ àmọ́rù buhari ló jẹ́ abirú ibrahim yìí

káwọn fún àdìwá tó jọ mọ́ àti àdìwá tó àdìwá tó ní mọ́ àdìwá pé sọ́ọ́lì mọ́ àdìwá àwọn sọ́ọ́lì so irú àwọn tí ó kí mùsùn lára nù tí a pé bí wọn lè gbá kí mùsùn yẹn lára gbókùn gan wáyé tó lè tàbí tó lè ah ọlọ́wọ̀ lè borí jùlọ lẹ́yìn jẹ́ kí so ń bọ̀ láti lọ́gbọ̀n là ń bọ̀ ní pé irú jì àtàmọ́ ṣe fún wọn àwọn èèyàn rí àwọn aláwọn ah, tá à ń dá àkọ́ yá lọ́mọ yẹn pẹ̀lú wọn ọmọ aláàbáríkà náà gbogbo wọn àmọ́ kò bí ọ̀rọ̀ pé gbogbo aláwọn fáwọn ilé ìkéwù kẹsàn òbí ìdára wọn ìní ìgbé àjọ ilé ìwọ̀n tó lé wọn. ẹ̀hẹ́n ó lè lọ rùkú mi jẹ́ pólíṣì jù lù bàjẹ́ mú wọn lágbèjú èmi tí wọ́n yóò lè fẹ́ kí n tó kú láti kọ́nà ọmọdé ní fún bẹ́ẹ̀ àìmọ́ wọn èyí kú bí wọn kú irú àwọn tó yẹ nù níta ti múrò àwọn eléyìí ṣe àpòjú èlò ọlọ́mọdé àtọwálé àgbọ̀nyẹ̀wọ̀ ọlọ́mọdé àárà náà wọ́n ní báwo ni èèyàn ti máa fi ẹ̀sọ́ láti ìjàmọ̀ àti kékeré lè fi lẹ́yìn mọ́. sọláàtì ìjàmọ̀ ìjàmọ̀ sọlá èyí ò ní ká jẹ́ àrùn méjì pọ̀ wọ́n ní ta lè fi lẹ́yìn ìmọ̀. àlùjámọ̀ ọ̀bẹ́ ìlọ sọlá tẹ̀yìn ò ní ká jẹ́ àrùn méjì sẹ́ẹ̀rí àgbà pa àlùjàn pọ̀ irú òzúra àti àṣù magrib àti ẹ̀ṣọ́ ìṣáyà àti fájírì àyíjẹpọ̀ fájírì àti zúgúrì àyíjẹpọ̀ ásírí àti magírìbì àyíjẹgẹ́ni àyíjẹpọ̀ àìsí ìmọ̀ jẹ mẹ́rin pọ̀ zúgúrì ásírí magírìbì ẹ̀ṣá ìrẹ́láwọn àgbápọ̀rọ̀ tí yóò bó wí ọgbọ́ ìrún àyíjẹpọ̀ ní máa ń jọ irú eléyìí bí ọlọ́run bá nú ní o ìjọ náà lójú o mi yé báyìí tàbáwá fẹ́ jẹ́ àwọn ọ̀run méjì pọ̀ àwọn tí máa ń fàárì bóyá ìmáàmù wà ní àjò ó wà ní kéde àkótó ní ìmáàmù àwa ènìyàn mùsùlùmí ń bẹ ní ìrìn àjò àbí òjò rọ̀ tó wá wọ́ àgbàrá ṣé àgbàrá náà sì pọ̀ nítorí kí lọ́rọ̀ àwọn àfa àbó ara mùsùlùmí ò yá orí èèyàn abinja míì èyí ìrìnà ìmọ̀mù náà yóò ṣe ọlọ́ wọ́n ṣàlàyé rẹ̀ púpọ̀ ní sọ́yí mùsùlùmí lọ́tọ́ sọ́rọ̀ àbíṣàbílá ní àbá àbíjà míì tó ṣe kó kàn wá ìmọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ tọ́ ní kankan wọ́n sì dànù méjì pọ̀ ìsìlámù pa méjì wa àmọ́ ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ mọ̀ọ́tà gbọ́dọ̀ di wa gbọ́dọ̀ jẹ́ pé lójoojúmọ́ gbogbo bóyájọ́ mi ìsáàbí kàn mú ọkọ̀ wà ní mọ́tò lókè àtò abájẹ́lẹ̀ ìmọ̀lọ̀ kí máa gírì ní àti ẹ̀ṣà ó já wá lọ kó máa jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbàlá ìyàwó ilé náà wà pẹ̀lú àdéjà tó láì náà bá ti sàṣọ lẹ́ẹ̀kan sẹ́yìn sẹ́yìn gbàdúrà wù yìí pò láti àwọn gbé ọ̀pẹ́ ní aljamu'u suri inú ti kó wà bá ẹ̀sìkò púpá bá ṣe kú tán lọ aljamu'u suri kí ni túnmà jamu'u suri aw aljamu'u suri ẹlò ní jamu'u táwọn gbà pé olókọ̀ rẹ̀ wọ́n àwọn ògbà pé ìsìláàmù lọ́wọ́ sí wẹ́ẹ̀ ẹni bá ti ṣe oúnṣẹ́fẹ́ ẹnu ni ẹni bá ṣe ìṣe kí ni oúnṣẹ́fẹ́ ẹnu ni kódà sí làwọn kó jámù òṣúrí àwọn wá ń jámù òṣúrí tó wà ní pé kí imam abẹ́nibẹ́ ṣe jámù ọ̀rọ̀ kó wá dìlé ìrún ká ló fẹ́ ṣe jámù lúrà àti asìlì lápòjúwe yóò wá di ilé zuhur yóò di ilé ẹ̀ di ilé ẹ̀ látàsìkò rẹ̀ fá tó bá ti wá kù bí ìṣẹ́jú díẹ̀ tí a sì bìbẹ́ tó yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe káàbọ̀ yóò kírun zuhur ìgbà tí ó bá fi máa parí ìrun zuhur yẹn yóò máa parí ẹ̀ sí àsìkò asiri kà ṣe asiri náà bẹ́ẹ̀ yóò dẹ̀ kírun asiri wọ́n wá ní ó kàn jọ jámọ́rò ní fi súrọ̀ láti pé ní súrí yẹni pé àwòrán rẹ̀ fẹ́ jọ kó ṣe ó jànú méjì pọ̀ ni ó níbọ̀ takíkọ̀ ní pé ó kí súrí sásìkò rẹ̀ ó sì kí asiri náà sí sásìkò rẹ̀ nìyí nígbà wọn wá wí yìí ló lálàáfíà jù Allahu a'lam lu alọ́bá tó nímọ̀ jùlọ o èyí tó tẹ̀sùn wọn nínú gbogbo táwọn afáfà mọ́ra wọn lẹ́nu ni pé tá a bá wò ní ṣíṣẹ̀ bí àti gbéjámù wá fún wa ìdítọ́sí láǹfààní ká mọ jẹrú àwọn méjì yìí pọ̀ tàbí arìnrìnàjò fi ń láǹfààní rẹ̀ ẹ̀fà arìnrìnàjò anábìtì ọgá rẹ̀ pé àsọ́fàrò pétọ́ atún nínú làbá arìnrìnàjò bí ìpín kan nínú jìyà arìnrìnàjò wà alálàárẹ̀ ó lè ṣe àtorí pé nira tí ń bẹ ní ara rẹ̀ òjò tí rọ̀ alẹ́ ẹ̀ lè máa jẹun pọ̀ ẹ torí pé òtútù ó mú wa òjò ó pa wá atẹ́gùn ó fẹ́ àwọ̀ agbára wọ́n ní ìdínú òṣìṣẹ́ àti ìgbàmọ̀ sí pé Abdullahi náà bá sùn láàrin níjọ́ tó ń bẹ ní ìdánilẹ́kọ̀ọ́ báyìí pẹ̀lú àwọn ọmọ kéwù rẹ̀ àsìkò òun wá tó bí àsìkò òun ìṣáyìí lápòjúwe lọ́mọ àgbà bá parí gbọ́ sọ́ra àsìkò ti tó lẹ́nu àbá ti dáńdá ìdánilẹ́kọ̀ọ́ lọ ọmọ bá ti parí bẹ́ẹ̀ lọ́gbà owó ìhà tẹ́nu sọ̀rọ̀ náà àtọ̀ àlìmù ní sunna ìwọ lọ́fẹ́ máa kọ́ ní sunna ṣe ń sọ fún ẹ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti rá nílẹ̀ fi pé ó jẹ́ ìrun méjì papọ̀ ó ìrun méjì tó sì jẹ́ papọ̀ yìí kìí ṣe bá nàbẹ ní ìyàgbé kìí ṣe pójú rọ kìí ṣe tí ìjẹ́kẹ́ ṣe ọlọ́wọ́ bèèrè kí kí ló dé dà náà bìí ṣe ṣe bẹ́ẹ̀ ó wá mú diwa jíù náà lọ yìí ó ní àrọ́ọ̀dà ẹ̀là yóò ríjá òmùnàtà ó láàánú bí ò fẹ́ fara ní àwọn àlè ó mọ̀ rẹ̀ ló jẹ́ kí òṣèlú ẹ̀ kò fẹ́ fara ní àwọn àlè ti jámù ní kalẹ̀ mọ́ fara nira wa tó bá tí wọ́n lọ gbé jámù sùúrí wá bí ìpàtẹ́ sì fún wa mọ́bìtẹ́ náà ọjọ́kùn tí ṣẹ̀rí àbúrò àwọn alfáà tó pọ̀ tí wọ́n gbà wọlé àwọn gbà pé ó lè jẹ́ jam'un muqaddam aw jam'un mu'akhkhar muqaddam ní pé lápẹjúmọ́ jámù sọ̀láàtù dúró àti àfọ̀ a lè kí méjèèjì sásìkò dúró tàbí kádìlé méjèèjì bí àsìkò ìtumọ̀ rẹ̀ ìjà ń sáàbù àńlọ àńlọ lọ ní lápẹjúwe awádébàdàn àsìkò láti mọ̀ kọ̀tínú ìrìnàjò wa káàkiri tó lálẹ́ tí ìrùn ní yóò dìgbà ó nu pàṣẹ ọ́ pàṣẹ dé bàdàn pé sórí ló tó ẹja tó kírun ẹ̀wọ̀ ẹja máa lọ bí àgbàdá àfi tó gbogbo sọ àgbàdá àfi dé lọ ní àsìkò náà sí yóò tó àti márùn wa lọ àgbàdá àfi dé lọ ní táwọn lọ ọdẹ ìdàgbò márùn sọyì zúrì wa àti àṣírí wa sí láti àti ilé ìjì lọ́pọ̀ ìyí wò ní rọrùn ọ̀kadà wa yóò tó sábù sùúrí tó yóò jẹ́ kódà ó ti wá bẹ́ẹ̀ lé jù nira káàkiri ládùúgbò rẹ̀ lọ́jọ́ lọ́wọ́ ara wọn kórìkọ́rọ̀ náà lóra rẹ̀ àmọ́ gbọ́ yé gbogbo tá a wí yìí gbogbo àwọn àlùfáà oníwò ní mọ́ mọ́sá sí bá a bẹ́ẹ̀ o ẹ máa ẹ sì máa gbọ́ àwọn àbá sí òní mọ́ ọ máa tẹ́lẹ̀ mọ́ sí zori asiri magre ahan ẹ̀ṣà ẹlẹ́ẹ̀kejì ń tẹ̀ ń ṣe owó lẹ́yìn gbà lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ níta lè fi ilẹ̀ lọ kí ló fẹ́ padà wá ní kò ní lára kankan kò àfẹ́kì yín rárá tẹ́lẹ̀ ìjẹta lọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn áfírí ìjọba ẹ̀mọ́ bẹ́ẹ̀ ń jẹ́ pọ̀ ọ̀gbọ̀n mọ́gì kìí ṣe ìrùtọ́ tó ní àjẹjẹ pọ̀ ṣe nípa àwọn ìrìn ọ̀kan náà. ẹ nípa ní ní wọ́n tán lágbo two plus three three plus four kárí. àfa àdámùdákú àwọn èèyàn rí fúnlẹ́sì dáadáa oníkó aláṣẹ fúnlẹ́sì àánú ilẹ̀ padà síbi ọ̀rọ̀ rẹ̀ aláwọ̀ rẹ̀ hmm. ó ní méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin alágbàfọ̀ yìí aláìmọ̀kà aláwọ̀ rẹ̀ alaikum assalam. Eh, ẹnìkan fún níbi ìkàlájà nípa oní téèyàn bá fẹ́yàwó mẹ́rin ní bàtẹ́ ń fẹ́yàwó mẹ́rin téèyàn lè mú oko sí dúgbé oko téèyàn mú oko sí. kí ló jẹ́ mú oko sí? ó kẹ́ tó pàdé tó kú ṣe pé kó wà nínú àwọn mẹ́rin yẹn àbú máa lékún. ó ti fẹ́ mẹ́rin yìí ó ti ṣe àti kókó jésù obìnrin ni yóò jòkó yìí ilé ìlú ní padà lẹ́yìn rẹ̀ tọ́bí ojú àbá jésù àti ọ̀nà ọ̀fẹ́ àbẹ̀tọ́nà ti ní ìwé ìwà mọ́tò wọ́n ní obìnrin kan àmì ìfẹ́ tó fẹ́yàwó ẹ máa wòran o ìbéèrè òun gan ara béèrè ìfẹ́ tó yẹ pẹ̀lú o ó wà ní ìsìláàmù ní yẹ pẹ̀lú obìnrin ẹ̀yin fẹ́rẹ̀ yẹ pẹ̀lú obìnrin alẹ́ ẹ̀ka ti fẹ́yàwó mẹ́rin àmì o ti pe ẹ máa wòran ni pé o ti fẹ́yàwó nù pé tó wá lè mú opó kó wá fẹ́ ní extra ẹ dákun opó òun èso bi àbí opó yìí ò ní jẹ́ ìyàwó ọjà ni mo ti fi kíní ìdíwá kò ní àdánwò tí yóò bá dálẹ̀ síra wọn lọ́wọ́ yorùbá gbà pé tí ọkọ ẹnìkan bá kú inú ẹbí yẹn lọ ti gbọdọ̀ sunúkú ṣé wọn sunúkú yẹn kò ní ìdíwọ́n so ìdí fún un àwọn ẹbí òkà fúnra wọn jọ náà ni ó kẹsẹ̀ lẹ́sẹ̀ wọn kẹrin lórí yóò wà bá ọwọ́ agbọ́tọ̀ ẹ̀yà fàdá ọ̀dọ́ tí wà ní bọ́ọ̀lù nígbà ọlọ́run àwọn olójú ọkọ̀ rẹ̀ fẹ́ràn ọkọ̀ ọ̀nà làbúrú ọkọ̀ rẹ̀ ọ̀nà sì nínú mọ̀ jẹ́ ọkọ̀ rẹ̀ láti èyí tí a fọ́kọ̀ yìí mú ti ẹ̀ ọ̀nà sì nínú mọ̀ jẹ́ ọkọ̀ rẹ̀ láti èdè lọ sọ ẹmọ mú tó sì mọ̀ mú lọ náà yóò bá gbé kí ní wọn ìní ó lè jẹ́ gbọ́n ọkọ̀ kò sáà jẹ́ tó jẹ́ bàtà yẹ èyí ó lè jẹ́ gbọ́n ọkọ̀ oníwọ̀n ní mọ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ àṣàkáṣà ìṣekúṣe ìwàkíwà òun ni à ń sọ lẹ́nu púpọ̀ àṣàkáṣà ní kábọ̀dọ̀ jáwọ́ kò mẹ́rin ní àṣàkáṣà tó sì lè máa dá wàhálà alẹ́ láwùjọ ó lè kó bá òjò lè dà àwùjọ rú tẹ́mọ̀ ní ìgbà ní pé jọ tí bọ̀dá ẹnìkan bá fẹ́ obìnrin kan lábúrò wá wò pé ah bọ̀dá ò lè rówó tọ́jú ọmọ yìí ọmọ ló dáa tó báyìí àmọ́ wọ́n wà ń tọ́ táwọn àwọn tí wọ́n wọ́n bọ̀dá ló wá kó sí ọ̀nà ìdíwọ̀n náà lè tọ́jú ẹ̀ èyí ò náà àti bọ̀dá yóò kàn ní wọn àti bọ̀dá ò gbọ́ra wọn yé ni ìjà ni wọ́n mọ̀ jà ẹ̀ ní mọ́gbà tábùrù bọ̀dá ò máa wọlé wá báyà ní bọ̀dá rẹ̀ nígbà wọn bá dájọ́ ilé lẹ́bù kẹ́kọ̀ọ́ wọn ni pé wo ìyá yanjú bọ̀dá kò lẹ̀ wọ́n sì yanjú bọ̀dá fún ìbà ìṣẹ̀dá kù àṣàkáṣà yá gbọ́dọ̀ ká láì ṣúpó tóbìnrin tọ́kọ rẹ̀ bá kú ẹ sílẹ̀ kó lọ́kọ mi tàbá rínú ẹbí ẹni tó ní interest ọmọbìnrin yìí ló bad ọwà bá sọ̀rọ̀ ní níwọ̀ kan nǹkan ìyá àbátá ó wù mí pé ìfẹ́ yìí lóòtọ́ mi làmúrò bọ̀dá yìí àmọ́ àmúrò ọkọ yìí rò pé ẹ̀ bad now tí àbátá yìí náà bá sì wọ́n pé òun <laughs> náà mind ẹ̀jọ̀ fẹ́ra yìí bí sulọ́kà ẹ̀ wà tó para ọ so níṣú lọ́kà gbọ́ ìyàwó bọ̀dá mi ní ọmọ sú olóko tí ní jẹ́rẹ̀ àwọn àtàkàtà ìwàkiwà àtàgbé wọnú ẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá ni ọlọ́dà kò mọ́tà sáwọ́ lọ́wọ́ ṣe wò ọmọ kí ọkọ obìnrin kan wá wú káwọn mọ̀lẹ́bí wá ní bàbá ó wù wá kó fẹ́ lágbájá pé kí lórí sí ó wù wá kó kú òun lè wá gẹ́gẹ́ bí obìnrin dáadáa kàwé ṣé kó lè lè rí bẹ́ẹ̀. sorry barakallahu fikum ìbéèrè mi ìjọba wáyé náà ládàá nation wọ́n ní ẹni tí ọkọ rẹ̀ kú àwọn ẹbí wa rò pé á ọmọbìnrin yìí fi dáa kọmọbìnrin yìí máa kú òun ẹbí wa yìí ó ní kí ni òun ló dáa rẹ̀ ìjẹ́ lè lọ bá ẹni kó jọmọ́ ta fi parí ìdáhùn ní ẹ̀kan náà ìtẹ́bí bá rò pé àwọn òfẹ́ kó kò ní ẹbí kan lọ bá akọ́lé kọ́kọ́ kan kò yé kò ń sábà lọ bá pé àfẹ́kọ́ kò ní ẹbí wa ta lẹ́fẹ́ kó fẹ́ tẹ̀fẹ́ ó sì jọ pẹ̀lú sí lókún náà a máa wùlẹ̀ bá sọ̀rọ̀ afẹ́fẹ́ olóko ẹbí gbogbo ẹbí kọ́ ní mọ́fẹ́ èèyàn tani ò fẹ́ tani ò lọ́kọ èèyàn kan ní ìjọpọ̀ ìyàwó ẹbí wa lè jẹ́ pé tọ̀ àwa náà ní mọ̀lẹ́bí ọkọ rẹ o ẹni tó bá mọ̀ pa rò pé ó lè fẹ́ fẹ́ ẹyin oníkẹ́ ọkọ bẹ̀rẹ̀ jẹ́ pé ah, ọmọbìnrin yìí sì dáhùn káwọn ẹbí kọ́ pẹ̀lú àwọn ọlọ́pẹ́ ah, ìdá rẹ̀ tó lè fẹ́ láàrin wa tàbáwárẹ́ tó ní interest láàrin wọn wà corruption méjì ìmọ̀kẹ́ ni ó fúnra ara rẹ̀ ó gbà sọ̀rọ̀ direct tàbí àwọn ẹbí náà kó ra kó lè má rò pé bóyá àbí kò fẹ́ràn ọkọ rẹ̀ àbí tó wá kọ́kọ́ àwọn ọmọ ọmọ wa àbọ̀mọ àbúrò wa tẹ̀ gbóná yóò lè jẹ́ pàwa náà láti ń tọ́jú ọmọ wa lágbájá olówó òkun òfin ọ̀ ẹni bá ti wá gbé fún yìí náà wọ́n á fírí obìnrin yìí dé lẹ́rù pé ó ní àǹfààní kó ṣe kìíyà a ṣe pọ̀dára ṣíjú lẹ́ni wọ́n fẹ́ obìnrin náà ní èyí tó burú mẹ́rin ẹbí ìwú èmi náà nínú ìfẹ́ kó mẹ́ mo gbọ́ mo gbà ó fi ẹ̀ bẹ́ẹ̀ àbí á ọ̀dára ṣojú à ìwọ̀n ń ṣèyàn burúkú aláìní náà bẹ́ẹ̀ gba tí wọn àmọ́ òye kí n fẹ́ ọ̀dára ṣojú bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ pé ojú rẹ̀ wá wà ń ta olójú kòkòrò mù ó gbọ́dọ̀ free bí ọ̀dára ṣojú ṣe lọ bá ẹni obìnrin sọ̀rọ̀ ń ta tó lè gbà tó sì lè mọ́ gbà bẹ́ẹ̀ ní kẹrí òun náà ó gbọ́dọ̀ díẹ̀ ní ẹ̀ẹ́kìní kan làwọn ẹbí wá àṣẹ kan ó gbọ́dọ̀ ní twenty yẹn lọ ẹ̀sìrì ẹ̀ ẹ lè paṣọ èdè ẹ o ẹ lè paṣọ èdè ẹ bí ẹ sì lè paṣọ èdè gbogbo obìnrin náà ah, ìyá kìíní ọ̀sìfẹ́ padà wà sí ìlú ìgbà o wọ́n fà ní àwọn ọmọ rẹ̀ wọ́n fà ní kìíní kan tó bá lọ fẹ́ wa níṣòro tó bá lọ rí fẹ́ lòmíì àwọn ẹbí yẹn láwọn fẹ́ gbọ́ ọmọ àwọn kìnìkan láwọn fẹ́ gbọ́ ọmọ ẹ̀kìnìkan ló lè fẹ́ di kìnìkan bí àwọn kìnìkan kìnìkan ó gbogbo àwọn ẹjọ́ báwọn tó lè móbìnrin náà rò pé èmi náà fẹ́ jòkó ti ẹrù mi wọ́n lè máa bá aṣọ kan pa suwédì ẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ jẹ́ pé apàṣẹ ọ̀nà àgbọ̀nṣẹ́ àṣẹ ìkọ̀kan wá sí ọmọ wa. wọ́n ṣe dandan àbí ó kọ́ ọ̀dà àdúgbò lẹ́sẹ̀sì kéèyàn ka sórọ̀ mi ní lẹ́yìn pátá tẹ́yìn bá ṣe lọ́sílẹ̀. àtàbá ń ṣe lọ́sílẹ̀ àkúdà àtàbá ń ṣe wọ̀nà yẹn ká ka sórà lẹ́yìn fátíhà kì í ṣe dandan àmọ́ nínú tó dáa tí máa mú ìgbà lára púpọ̀ lórí ọ̀rọ̀ wa Allahu ta'ala. ẹnì kan náà wọ́n gbọ́ pé àwọn ní ó dáa tí gbogbo nǹkan tẹ̀yẹ̀ bá bẹ̀ ṣe kó máa kọjú sí kíbla lọ́yìn rẹ̀ fẹ́ kọ́lé kó kọjú sí kíbla ṣọ́ọ̀bù kó kọjú sí kíbla pé ó máa ń dáa tó máa ń dáa. èmi ò mẹ̀rí tó sọ báwọn rẹ̀ èmi ò mẹ̀rí tó ní gbogbo tí a bá ṣe kó àtìlá ọláwà then àwọn eh, mọ́sàtì náà ọláwà ọ̀dọ̀ àdúrà òdìsíta níbi irun ọ̀rọ̀ yẹn náà ti fi dandan nínú àwọn nǹkan tó dáa jù ṣùgbọ́n tí wàá wà náà bẹ́ẹ̀ náà ló ti jẹ́ nínú nàfìlà tó nú àwọn ẹ̀kọ́ ìrún ni tá a gbọ́dọ̀ jẹ́ kó máa kúrò ní gbogbo ọ̀nà tá a bá ti kí ọláwà àti fàtàl ìbéèrè pa olóníjà ríro ẹ̀yà ọkọ̀ nínú sí ìṣọ́rọ̀ bí ò bá ṣẹ̀rẹ̀ àmọ́ ká máa fi gẹ́gẹ́ bí ọkùnrin mùsùlùmí eléyìí pọ̀ tí àwọn èèyàn máa ń tí wọ́n máa ń fẹ́ ṣe ọlọ́run kó ṣàlùwà ó sì rẹ́ ní kọ̀ọ̀kan wá dúró gbogbo àwọn ọkùnrin ẹ̀ṣọ́ obìnrin òní ká gbé nǹkan kọ́ ọrùn wà á gbé nǹkan kọ́ obìnrin nìkan ni òní à ń wọ nǹkan sọ́wọ́ náà arínú àwọn àfáà náà kan ní tí ìbá ti pé yẹn wọ agbó báyìí tó bá ti di à ń wọ ẹ kí ló máa pè antrin kankan bá gbogbo àwọn eléyìí ká ṣọ́ra fún eléyìí ó dáa púpọ̀ jùlọ ọ̀tí à ṣe ni kò fẹ́ẹ̀ lágbára tó ti ti bíkọ́ ọláwà. wọ́n ní kí ló dájọ́ ẹgbẹ́ tó kú ìgbà tó ń ṣàlùwàlà wà á rántí fọ́ ó ti wá kírun sábẹ́ ní kó wá rántí. yóò lọ tún àlùwàlà rẹ̀ sílẹ̀ ẹni tó ṣàlùwàlà tí òun rántí bọ́ ojú ó ti wá kírun sábẹ́ tó rántí yóò padà lọ bí àlùwàlà yóò tún àlùwàlà ti láti bẹ̀rẹ̀ padà dé parí yóò tún lọ rí tí òun rántí láti bẹ̀rẹ̀ dé ìparí ọlọ́wà. على مصحف ولا بيوضا قبل الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته